صلى الله عليه وسلم صلوا على النبي مصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ jẹ́ kí a wọlé sínú ilé ìjọsìn ọlọ́run kí oníkálukú wa ká wáyé láti jókòó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 èyí tá a bá ti gbọ́ lọ́rọ̀ ọlọ́run èyí tá a bá ti mọ̀ nídàájọ́ rẹ̀ ọlọ́run ọba wa yìí kó rọ ẹ̀mí wa fófin láti lò kó yọ̀ǹda fún wa láti rí àṣẹ rẹ̀ tẹ̀lé ìdájọ́ rẹ̀ kó jẹ́ kó bá wa lára mu èyí ni ó jẹ́ èrè jẹ fún wa ní ìyá yìí àti lọ́wọ́ àlìkìyà ó máa ibi tẹ́ni kálukú wá padà á lọ. ọjọ́ ìní òun ni ọjọ́ kejì oṣù kẹjọ ẹgbẹ̀rún méjì ọdún ó lé ogún ọdún àti mẹ́rin gẹ́gẹ́ bí òǹkà àwọn aláìkọlà ṣùgbọ́n nínú òǹkà tọlọ́mọ wa tó ní wá èmi ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún tẹ́lọ̀n muharram fourteen forty six lẹ́yìn ìjírá anabi muhammad. sallallahu alayhi wa sallam. a'udhu billahi sami'ul alima mina shaitanir rajim.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 يا همات لمحمد وعليكم السلام ورحمة الله وبركاته mo kí ẹ̀yin ọmọ ìyá mi ní kí I offer you salutation of peace, my brothers and sisters in Islam. Lọ́kùnrin yín àti lóbìnrin yín. In men and women. Mo kí ní kí ọlà. I offer you salutation of peace mo kì í ní kí àlàáfíà ara you have been made to be successful torí pé ọlọ́run ṣe wá lórí tó pọ̀ Allah has conferred his favour on us. olùdọ́lọ́run ọba ṣe fún wa àlèkà débi kankan. we cannot measure the favour of Allah on us. orí àárí jẹ àárí mu ìkànnù. we eat with ease we drink it with ease. orí àárí ná àárí lò ìkànnù. and we spend money ó rí pé a wà lálàáfíà ara lásìkò tá a wà yìí ìkànnà. and granted vibrant earth. Oríkó dá wa lẹ́dẹ̀ èèyàn tí ò dá wa lẹ́ranko ìkànnà. We are made human, we are not made animals. Ẹ wá rí ọ̀pọ̀ orí tí ń bẹ lórí ilẹ̀ ayé ó kéré. All the blessings in this world they are little. Oore fún wa tá à ń dúpẹ́ fún and what Allah has conferred on us in blessings. pé ó fi ọ̀nà rẹ̀ mọ̀ wá ó dẹ̀ fi wá lẹ́mí balẹ̀ sórí ọ̀rọ̀ rẹ̀ láti máa gbọ́. and he has guided us aright and he made us to listen to the truth. ó gbé ẹ̀sìn olúlu rẹ̀ ó gbé ilé wa lọ́wọ́ ó sì jẹ́ ká lẹ́mìí àti máa tẹ̀lé. he has given us the religion of truth and he has given us the mind to follow. ìjẹ́ kan ọlọ́run ọba ó jẹ́ kó rọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn láti mọ̀ bí ẹyọ̀kan lọ́lọ́run it is made easy for us to embrace monotheism, Islamic monotheism. Àlùkùránì tó wá jọ̀rọ̀ Ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ pé òun ló tọ́ ká máa fi ṣẹ̀sìn Ọlọ́run. I will believe we should follow only Quran the words of Allah. Òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Prophet Muhammad ó jẹ́ ká màmá dájú pé òun la fi sáyé. And we know certainly He was given only Quran to read to the children of people of the world. Ọba ìṣèwà lóore débi pé kò jẹ́ ká nígbàgbọ́ sọ̀rọ̀ ẹlòmíì láti gbọ́. And the favour of Allah is unmeasurable. We do not listen to any other sayings. Àlóṣèwà lóore kò jẹ́ ká ní àǹfààní àti tẹ́tí sí ọ̀rọ̀ ẹnìkan. He conferred his favour on us. He does not allow us to listen to the sins of anyone. ọ̀rọ̀ mi ta bá gbọ́ lẹ́nu ẹ̀dá kan ó jẹ́ kó máa rùn kà létí wa. I swear with a with a paw whatever we hear in the sin of human.

appeal to any other sex. Sùwòrán ti pọ̀ bí bàbá ìṣúra. I say there are many Zumurats. Àmọ́ Sùmùràtù jáàmìrù òǹlàwà. But we are Sùmùràtù jáàmìrù. Àwa ni wiyu, wíyù. Kùránì sangi méjì. We are the Quranites. Àwa sì lọ ọmọ ọkọ sí Kùránì. Isaiah were the legitimate children to the Holy Quran. Orí bí Ọlọ́run ò ṣe àwa lọ́mọ àlè sí ọ̀rọ̀ rẹ̀. We are not made pastors olófó alágalẹ̀ láti lè máa sọ fún gbogbo ayé that the reason we are telling the people of the world pé kò sáà di I say his collections I are used. Àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀ ń tọ́ka sí òkan àwọn ẹ̀yìn náà ló kàn. I say well, let's concern about the sin of the four imams that you are following. Ẹ̀yin ni ẹ máa gbé wọn apá, ẹ̀yin ni ẹ máa pọ́n wọn lé. You should magnify their sins. Ẹni yẹ̀yẹ́ lẹ́jẹ́ lọ́dọ̀ àwọn Kùránì ṣáńgílítì. You see, before imams are contemptible. rich ẹni ẹ̀gẹ́ ẹni àbùkù nàjẹ́lẹ́dọ̀ àwa kùránì sangili. I saw the object of mockery. ẹni jẹ́ ni àpọ́nlé lọ́dọ̀ tiwa. The honourable ones before us. òjíṣẹ́ ńlá Muhammad. sọlá ìwọ sọlá. Prophet Muhammad is the honourable. Through ìlànà Quran wọn á wá sáyé. Allah sent him with the Holy Quran to the people of the world. Tó dẹ̀bi papòdà kò kankan mí lẹ́yìn Kùránì ní the Qur'an, He did not read any other thing other than the Holy Quran while he was alive. Eléyìí ló mú káwa ó mọ̀ kọ́lọ̀ wa ó ṣe wá That is the reason we know Allah conferred on us greatest blessings. Torí náà, a dúpẹ́ fọlọ́ púpọ̀ rabbil we give thanks to Allah. Ẹ̀yin àgbáńlá ayé ẹ bá wa sùmùrà tó dúpẹ́ fọlọ́run bá wa tó lè wá. All of the people of the world, We should praise Allah, give thanks to Allah on behalf of Zumura. Bẹ́ẹ̀ bá wa dúpẹ́, àwa ti dá ọpẹ́ tiwa fúnra wa. If you give thanks to Allah, we have already given the thanks. Bẹ́ẹ̀ sì kọ́ tẹ́ ẹ̀ bá wa dúpẹ́, àwa ti dá ọpẹ́ wa fúnra wa. If you do not give thanks on our behalf, we have already given thanks to Allah. Ẹ̀rọ alọ́lọ́run ọba tó dá dá wa ló fàyè ọpẹ́ lẹ̀ fáwa ká máa rí ọpẹ́ dá. Allah has given us the space to give thanks to him. Tí o bá fàyè ọpẹ́ lẹ̀ àlè tẹ̀lé Kùránì lẹ́yìn. If there is not give us the space to give thanks we will not follow Quran. Tí o bá fàyè ọpẹ́ lẹ̀ fún wa ká máa dá kò ní gbà pé kẹ́mi wá dúró láti ṣòdodo. If we does not give us the space to give thanks we will not be able to tell the truth. Tí o bá gba ọpẹ́ wa tá à ń dání kò ní lè wá lẹ́mìí pé ẹ máa sọ fún gbòòrò ayé If Allah has not accepted our thanks. It will not embolden our hearts to read the Holy Quran together. Alhamdulillah, Oh Allah, we give thanks to you. Oh Allah, we glorify you. Sọ ọ̀rọ̀ ìsíwájú nù látẹnu Ọlọ́run, Masha Allah. Al-Qur'an orí kẹta tá à ń bá a lọ. We are reading chapter three of the Holy Quran. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba wa tún ni wá by the permission of Allah. àti pàdé àyà ọgọ́rùn-ún kan ọgbọ̀n àti mẹ́fà níjẹjọ. we stop at verse one hundred and thirty-six to previous Juma service. pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa lónìí. by the permission of Allah today. kó yọ̀ǹda ọ̀rọ̀ rẹ̀ fún wa kárí sọ. May Allah allow us to real. Ó gbà wá láàyè kárí àlàyé rẹ̀ ṣe fún gbogbo ayé. May Allah allow us to explain to the people of the world. Torí gbogbo ayé ti ju Kùránì lẹ̀. The whole world has neglected the Holy Quran. Àwọn àfúnjẹ ọlọ́run ọba wọn lẹ̀ láì jẹ. they do not neglect the food of Allah. Wọ́n àfúnjẹ ọlọ́run ọba wọn lẹ̀ láì mu. They do not neglect the drink of Allah. Wọ́n àlùmọ̀ àníjọ́ náà kólé wọn lọ́wọ́ lè kálukú fi ń ṣàdó lórí ilẹ̀ ọlọ́run. They use the the resources provided by Allah. Àwọn ọlọ́run bá wọn ò ṣe é tẹ̀lé. But they cannot follow the ways of their law. Àwọn adájọ́ ọlọ́run bá wọn ò ṣe é lò. They cannot follow the judgment of their law. Àwọn oúnjẹ ń jẹ ọlọ́run wọn kọ̀ fọlọ́run ọba tó ní wọn. They eat the food of Allah but they reject faith in Allah wọ́n ń jẹ ń jẹ ọlọ́run àlàáfíà tọ́lọ́run fún wọn náà ń lò fi ṣèbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run ọba tó pé wọn sí. they eat the food of Allah they use the earth given to them by Allah. ọlọ́run ní àdìdí ilẹ̀ ìṣòwòrán tó jẹ́ àmì. Allah says you should rise. ẹ̀yẹ wa bọ́ sí gbòòrò ayé. I should go outside to establish public service. Ẹ máa ọ̀rọ̀ mi fáyé. I should be pronouncing my words to the killing of the world. Ẹni tí èèpà bá ṣe tèmi ọlọ́run ọba òkọ mo fẹ́ mọ̀ nù wọn. I would like to see the one who will do what Allah not predestined to happen. Àlẹ́ ní tèmi ọlọ́run òkọ fún yẹn ẹni tí èèpà dá òun ẹni ó yọ bí gbogbo ara rí. What Allah has not predestined for you, let us see the one who will do it. Bẹ́ẹ̀ni ọlọ́run ọba tí mo rán iṣẹ́ mi ò bá ní Halima. Allah will surely visit him with a vengeance. Bẹ́ẹ̀ni ọba tí mo rán iṣẹ́ tí mo dúró tì í tí ò bá ní fojú rẹ̀ rí nǹkan. Allah will surely destroy such a people. Ẹ̀yin ìjọ olúwa má fọyà. And should the believers do not have any fear. Ẹ̀bọ̀ kan ò ní kọjá kú. There is no one that can kill except Allah. Ẹni bá fẹ́ ka Kùránì ní gbòòrò ayé lónìí yóò yẹ kú láàyò. Mo sọ yìí fún yín ní gbòòrò Èkó. If you are, if you are reading the Holy Quran to the care of people today, you should be ready to die. Toró dòdò ẹni tí ó sọ òdodo wọn. one. I say the truth is rare. The picture of truth is red. Ọ̀pọ̀ àbáwọ̀ yìí náà lódodo ọ̀rọ̀ ọlọ́run ọba wọn mọ̀. Many malas they recognize the truth of Allah and the Holy Quran. Àmọ́ nígbà tó ti dára kò máyé òdodo ọ̀rọ̀ ní sọ fún wa. Once they mingle with the world, I say they cannot preach the truth anymore. Ẹ máa gbọ́ ẹ̀yin àgbáyé. You the people of the world you should listen. Ìmọ̀lẹ̀ jáde ìta òkùnkùn parada. This is the this is the light I say the darkness should find. Sọ̀rọ̀ láti jẹ́ àmì mọ́ọ̀mẹ́ni society of Nigeria ìmọ́lẹ̀ ńlá ni. Sọ̀rọ̀ German Women Society of Nigeria ẹ̀sẹ̀ it is a glorious lamp. Ẹni Ọlọ́run bá fún ní ìgboyà kó máa ka Kùránì nígboro ayé lónìí, ìmọ́lẹ̀ gbé mi lọ́wọ́. When Allah has emboldened your heart to read the Holy Quran to the gathering of people today, I say you have been given the light. Gbogbo ẹnikẹ́ni tí ń bá ka àdísì lónìí, òkùnkùn ló gbé dání tí ò bá mọ̀. Whoever is reading Hadith collections today, I say you are given the darkness. Ẹnìkan ló fi òkùnkùn kó wá fi wé ìmọ́lẹ̀. You cannot compare the darkness to light. Ẹnìkan ò lè fi òkú gbé olóyè ọkàn. You cannot compare the dead to the living. Ẹ lè fọ̀sánwóoru ẹ̀sìn ara yẹ̀yẹ̀ aládìsí wọ̀nyí. You cannot compare the day to the night. You and its followers. Ìyá ìbẹ̀lẹ̀ ayé Allah has kept a Jew your punishment. Tá ọ̀rọ̀ àdúgbò wọn. Alhamdulilayi rabbil alamin. Aya ah, ọgọ́rùn-ún kan ó àti mẹ́fà verse one thirty six suratu alimorana tá n lọ chapter three of the holy Quran ẹ̀rọ abitílẹ̀ ẹ̀ máa gbọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin. you should listen reverently believing men believing women. bisimilayi rahman rahim. bisimilayi ta'ala. kọ́dé kọ́lá tí mi ń kọ́ bó lè kún súnà náà fasiru fili ardi fansuru kaifa kana aqibatu le mokasi bina akbar Allah ní ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí ń bá bọ̀ lẹ́yìn as Allah is talking ó ní pé àwọn tó bá wà àforíjì those who seek forgiveness àwọn tí wà àbàjẹ́ tọwọ́ wọn ṣẹlẹ̀ nù. No those who have committed indecent acts. àbáwọn tó ṣàbòsí fẹ́ ni ara wọn. and those who run their own souls. ọlọ́run ni mo wá rán wọn létí pé njẹ́ ẹ̀dẹ́wò yìí ìyẹn ni ọlọ́run ló wà ń and let make them remember they have committed sins. ara wọn wá gbọ́n ẹ̀mí wọn ẹ̀mí wọn lákà. and they have the fear in their hearts báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì fọlọ́run ọba wọn tán ṣẹ̀. and they ask for forgiveness for from Allah the offended. Ọlọ́run lẹ́nìkan ò lè forí ẹ̀ṣẹ̀ jìyàn kọjá èmi Ọlọ́run ọba aláforíjì. Allah says no one can forgive you except Allah the forgiver. Ọlọ́run tẹ́ ẹ̀mí wá lè ráforíjì ní ká ẹ má padà sídìí ẹ̀ṣẹ̀ náà má. Allah says if you want forgiveness you will not persist knowingly. ọlọ́run láwọn tán bá wá tá ò bá wá padà sórí ẹ̀ṣẹ̀ yẹn mọ́. once you do not persist in your evil ways. ṣé aburú tó tọwọ́ wọn ṣẹlẹ̀. the wrong you committed. ṣé ẹ̀mí wọn èyí tá fi ṣe àwọn níkà. once you have wronged their own soul. àbòsí tá ṣe fẹ́ mi ara wọn nù the wrong they have done to their own soul. Àwọn àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ìwé ọba tó ní wá. They ask forgiveness from Allah their Lord. Àwa kúrò níbi ìṣesí ọwọ́ wọn tí ò dáa. And they withdraw from their evil doings. Lópin ìgbà tó ti mọ̀ pé mi ọlọ́run ọba wọn ò fẹ́ bẹ́ẹ̀. And they do not persist knowingly. Ọlọ́run ní dirú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn. Allah says people like this in men and women. Ó wá sákò níbi ìbàjẹ́ ọwọ́ rẹ̀ pátápátá. They run away from their evil ways. Ó wá ń tọrọ àforíjì fún èyí tó ti ṣe kọjá síwájú Ọlọ́run. They ask forgiveness from Allah for what they have done in the past. Ọlọ́run ní iye irú wọn lọ́dọ̀ mi. Allah says people like this ẹ̀ṣẹ̀ àforíjì ń bẹ fún wa lọ́dọ̀ ìwé náà bàtà ṣẹ̀. they will have the reward for their forgiveness. lópin ìgbà tá ò bá ti padà sórí àṣìṣe wọn mọ́. Allah says the reward is forgiveness once they do not go back to their evil ways. ọlọ́run ni ọgbà àlìjẹ́ náà lè san irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ ìwé ọlọ́run ọba wọn. Allah says paradise will be their reward. ibi tá a padé ń jẹjọ nù. That is what will stop the premature service. ó jẹ́ àǹfààní fáwọn tí ò wá níjẹ̀jọ́ for the benefit of those who did not attend. gbàgbọ́ wa gbé ọ̀rọ̀ sọ lónìí. When Allah is talking today. ó ní kọ́dọ́kọ́ láti ní kọ́bùlì kún súnà náà. làákùá. súnà ló ìṣesí tèmi Ọlọ́run Allah says my joints. nínú òṣèṣe èmi Ọlọ́run ọba ló wà. in my ways. kọ́dí ẹ̀jẹ̀ mi dá ilé lójú àyè mọ́mì ní tòní. Allah says verily kọ́dí ẹjẹ́ fi dá yín lójú ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin àti lóbìnrin. Allah says surely you believe that you should listen. súnánù nínú òṣèṣì mi ló wà. it is in my joints. kábúrò tọwọ́ ẹnìkan ṣẹlẹ̀. for one to commit evil. gẹ́gẹ́ bí àkọlé orí rẹ̀ lọ́dọ̀ mi. according to the destiny tàbẹ́ni tó sẹ̀mí ara rẹ̀ lófò. or the one who wrong his own soul. gẹ́gẹ́ bí àkọlé orí rẹ̀ lọ́dọ̀ mi. according to the destiny predestined for him. ẹni ó ṣe ẹni ó ṣe kíní fún ara rẹ̀ nu tó ṣàkóso fún mi ara rẹ̀. the one who wrong his own soul. ọlọ́run nígbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí. when it happened to him. ẹ̀rù mi ọlọ́run wá bá a. he had the fear of Allah. àyà rẹ̀ já. I fear. Ó wá rántí pé n tó ń dáwọ̀ yìí ìyá ọlọ́run ló wà ń bẹ̀. I knew what he committed will attract him punishment of our Lord. Ó wá dàbúrú ẹni bẹ́ẹ̀ kó máa tọrọ àforíjì kó sákò bí ẹ̀ṣẹ̀ náà. Allah allow him to ask for forgiveness from him. Ọlọ́run ní Súnà ló nínú ìṣesí mi ló wà o. That is the thing of Allah. Kí wọ́n á lè ṣe sí náà. What is the way of Allah? Kí n san wọ́n lẹ́sẹ̀ àforíjì lẹ́yìn ìgbà tó o ti padà débi ẹ̀ṣẹ̀ náà mọ́. To give them the reward of forgiveness one they do not go back to their evil ways. Ilé ẹ̀yin mú mi ní tòní lójú. I'm very for you believers to know this. Ẹ̀yin mú mi ní àtúndí mo fi dá yín lójú pé nínú ṣe ìsinmi ìlú wa. These are the days of Allah. Àní mo dá yín lójú pé nínú ṣe sí mi This is the ways of Allah kí n forí jẹ ẹni tí mo bá tó bá ṣẹ̀ mí lópin ìgbà tí o padà sí di ẹ̀ṣẹ̀ mọ́. to forgive the one who ask for forgiveness from Allah when he does not go back to his evil ways. ọlọ́run kì í ṣe tiyín lákọ̀ọ́kọ́. you are not the first. kọ́ láti mi ń gọ́bù ní ikùn àwọn tó ti rékọjá lọ ṣáájú yín tó ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó padà sí díẹ̀ mọ́ o ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wa. There have been examples of those who have passed away before you they committed error and they did not go back to their evil way after asking for forgiveness and they forgive them. ẹ̀wà rẹ ni ó ṣe tí ò bá kí n jẹ́ yà nínú òṣèṣì mi ló wà. For Allah to punish the one who did not seek forgiveness ẹ̀rọ ara ni ó ṣẹ̀ tó dúgbà tí padà débẹ̀ máa kí n wá sọ́dẹ̀ ní ìkẹ́ nínú ìṣesí mi ni. Allah forgive those who ask for forgiveness and they did not go back to their evil and Allah show them mercy that is the way of Allah. Allah wa fi gígùn ó mo ti ṣe báwọn tó lọ ká kọjá lọ ṣáájú ẹ̀yìn tòní o. Allah says I have done it for those who have passed away before you. Ọ̀gá ànábì Dáúdà lọ. Prophet David. Bóyá ẹ̀ láti àwọn tó ti kọjá lọ nù. Maybe not. We did not remember those who are passed away. Nínú ànábì Ọlọ́run ló wà. Among the prophets of Allah. Ó sì ṣàṣewájú Ọlọ́run. And he committed error before his law, Ó sì tọrọ àforíjì. And he asked for forgiveness. Olùkọ́ àṣẹ díẹ̀ mọ́. And he did not go back to the end. Ọlọ́run ṣàforíjì fún. Allah forgive him. Ẹ̀mí rẹ̀ la. Arábìnrin mi máa rora myself, you, my women, my women, do not grow despair. Arákùnrin mi máa rora rẹ pé. You, my men, do not grow despair. Tó o bá gbé wá ẹ̀ṣẹ̀ kan dání, má rò ó pé bọ́lá wọn ló forí jẹ ọ́ má. When you are committing some evils, do not say Allah will not forgive me anymore. Jùwà ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ lẹ̀, ọmọ àsopọ̀ yìí tó ti ṣe ni. Drop the sins and you be crying for what you have done in the past. Má máa rò ó lẹ́mìí. Do not think it in your heart. Lọ́nà àrùnú Do not think it in your heart. Ṣébi mo bá ìbàjẹ́ ọwọ́ mi dé yìí, á n ò lérò bọ́lá lè forí jì mí mọ́. As I been committing sins, I do not think Allah will forgive me anymore. Ọlọ́run lẹ́yìn ìyàwó yẹn má ro bẹ́ẹ̀. Allah says do not think like this tí wọn bá ti mọ̀ gbọ́dọ̀ ọ̀fẹ́ nǹkan náà jáde ulẹ̀ ọ̀wá sọ̀kún yìí tọrọ sí. wọ́n náà this is forbidden by Allah withdraw from it you should be crying for what they have done in the past. ọlọ́run nínú ìṣesí mi ló wà o. it is in my way. kí n ṣàforíjì fẹ́ni ó bá ṣẹ̀ tó túbá tí ò débẹ̀ mọ́. for Allah to forgive the one who committed sins and ask for forgiveness from Allah and he does not go back to his evil ways. ẹni dẹ́ṣẹ̀ méjì ò tọrọ àforíjì kí n jẹ́ yà nínú ìṣesí mi ló wà. the one who committed sins and he does not seek forgiveness, Allah will surely punish him. All the people of the world. Ọ̀rọ̀ ọgbà Quran ìfẹ́ kọ́lẹ̀. Listen to the only Quran you go check. Eyín ẹ̀yà rẹ̀ ń di àdìsí máa You stupid ones, you carry. Here and there, the hadith collections ọ̀rọ̀ ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ní gbóyédó. Of the hadith collection of the four imam that is what you are practicing. Bí ọba jẹ́ olórí burúkú ẹ̀ dé You are the wretched one now. Ọjọ́ ìjẹ́ ọlọ́run bá rẹ tán gòfẹ́. You you ate the food of Allah and you belch. Ọlẹ́ yọ ọmọ ẹgbẹ́ àdìsí máa màlìkí wá. I should say my children bring the sin of a a a Malik. Ó yẹ kí wọ́n gan-an lè mọ̀ pé orí rẹ̀ burú iṣu tẹ̀gbìrì náà. You should know yourself, you are the wretched one, the unfortunate person. Why don't you ask for the fool of Malik? Why don't you ask for the fool of Ambal? oúnjẹ ìmáàmù ṣáfì lọ bá béèrè fún you should ask for the food of imam ṣáfì ọbẹ̀rẹ̀ oúnjẹ ọlọ́run ọba rẹ ọgbọ́rọ̀ rẹ dúlẹ̀ rẹ tẹ̀lé you ask for the food of Allah but you neglected his ways you no táwọn sùmùrájà mi ò bá sọ fún yín sẹ́ yẹ kẹ́lẹ́ mọ̀ ti ṣẹ̀bi ara yín lóko. iyo we sùmùrájù jẹ́mi did not tell you that you should not you have already wrong the also you have done yourself some evil. ó yẹ kẹ́lẹ́ mọ̀ bá rújà yọ ọlọ́run ti mú yín o. I saw Allah is justified on you people. ọlọ́run bá wa tá táwa ń jẹ́njẹ́ ọ̀rọ̀ rẹ̀ làwọn kà sí létí. Allah wa eating is poor wa reading is way to your hearing. Allah wa bàbá táwa ń mú omi rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ làwọn kà sí létí. Allah drinking is water wa reading is way to your hearing. Ọba tó kó wọn àlùbọ́nì rẹ̀ léwa lọ́wọ́ tá à ń fi ń jẹ́ délé tá à ń fi ń dánù lórí ilẹ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ làwọn fi tó létí. Allah provided for us the resources that make life applicable to us wa reading is way to your hearing. Ọba tó dùn àlàáfíà rẹ̀ sára wa tó fún aláyè àti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ làwọn kà sí Hallelujah. Allah has granted us vibrant head to talk to you or reminisce what you hear. Ṣé máa bọ̀ ẹ̀ máa mú sí wá sí fún yà ọ̀sẹ̀ bí ara rẹ̀ lóko ní ìwúwa When you are reading the sayings of four imams and preaching to the people, you do you read your own soul. Bàbá àti gbàngàn àti kìámà òwúrẹ́ wa hàn sí ọgbà náà. When you get to the hereafter, it will manifest to you your destruction. Yóò lọ London ìlú kèbìrì àwọn fẹ́ yan gàngòrò. You travel to London and you are proud. Bàbá àti gbàngàn àti kìámà yóò wá hàn sí ọ. When you get to the hereafter, it will manifest to you. Ẹ máa gbọ́ ẹ̀yin dán olúwa. Listen. You believe it. Ọlọ́sọ̀ yìí dán wa dá dúró òkìkí gbò. Al-Azalish. Ọlọ́ni Vaziru Villardi. Ẹni kí wọ́n rìn jáde orí ilẹ̀. Allah say we should travel through the earth ẹ ráwọn aládìsí àgbáyé wọ̀nyí ẹni ká jáde kó nàìjíríà. and tell the army followers to leave Nigeria they should travel through the earth. àwọn àlùkò kan tó ti gbọ́ wọ́n lọ bínú pa wẹ́rẹ́ káwá gbàgbé lọ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan. and they should go to the town the nation that Allah destroyed and deposed ká máa wá lọ béèrè lọ́wọ́ àwọn aráàlú náà pé kí ló ṣokùnfà tọ́rọ̀ fi pa àwọn ará bí rẹ. and they should ask for the from the people why then Allah destroy these nations. fasiru biliari nínú ẹ jáde nàìjíríà ẹ bẹ jà lọ sáwọn ìlú mi. you should travel through the earth leave Nigeria go to other towns other cities other nations. ẹ jáde orí ilẹ̀ ìbí ọlọ́run. you should travel through the earth ẹ láwọn àwọn àlù tí mo bínú sí ẹ lọ bẹ̀. there are towns nations cities alẹ́ the straight and the poor go there. àwọn àlù tí mo bínú parun ẹgbà bẹ̀ lọ. the town or end the road of Allah go there and visit them. vanzur ẹ wá wòye. ayin ṣe ẹ bá débẹ̀. you should watch you should see káyọ̀ káyọ̀ àkíkàtò lè mọ bíi nà gbígbẹ̀yìn àtúbọ̀tán àwọn tó já òrìrì ọlọ́run ní ọlọ́bí tí ó sì padà wá jà sí. I should think about the the end of those who rejected way and those who rejected the ways of our Lord. àníkàyọ̀ aládìsí àgbáyé ó jáde kó Nàìjíríà. You and his followers travel through the earth kẹwàá jáde lọ sáwọn àdó tí mo bínú parẹ́. Go to the town that Allah destroyed and deposed. Báàtò bọ̀ tí àwọn tí máa dá ọ̀rọ̀ mi nírọ́ bí mo ti padà wá ṣègbésí ayé wọn. Táwọn padà sọ́dọ̀ èmi ọlọ́run ẹ lọ bèrè bẹ̀. And you see what was the end of those who belied Allah that Allah destroyed them. See what happened to them. Tora Amukurari wá fún yín ẹni ò tẹ́lẹ̀ lọ́rùn. And we brought Holy Quran to you. You are not satisfied. Amukurari wá fún yín ẹni ò bá yín lára mu we brought Holy Quran to you who do not want it. Àní ẹ jáde lọ sí orílẹ̀-èdè mi. Travel to the edge of other nations. Ṣé ìwé ọlọ́run bá ti bínú pa wọ́n rẹ̀? The Allah the strain and the poor. Manzuru ẹ wá wòye ò bẹ́ẹ̀ bá débẹ̀. I see when you get there káyọ̀bà gánà àkígbàdúró mọ́gásì bíi nà bí àdúgbòtán ìgbẹ̀yẹ àwọn tó já ọ̀rọ̀ mi nírọ̀ ó sì padà wá já sí. See the end of Joseph who disbelieve in the words of Allah who belied the words of Allah. bóyá tẹ bá dé àwọn àdúgbò kan bóyá ẹ lè rí nùrù. Maybe when you get there you think bóyá tí ẹ bá dé àwọn ìlú kọ̀ọ̀kan bóyá ẹ lè padà sẹ́yìn kó lórí ọ̀rọ̀ yẹn tẹ̀ maybe when you travel to that place maybe you think to retrace your steps you will not follow timely regulations. Oh, abali aya kan mashallah. kòránì ló ló ń dára olórí gbogbo ayé aya ọgọ́rùn-ún kan ọgbọ̀n àti mẹ́jọ. verse one thirty eight bí ọlọ́run ọba wa ò bá sọrú àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. If Allah has not said it in his words. Àwọn akùnrin wíyù ìwé la máa kẹsẹ̀ bọ̀ lónìí. We will have the proof and evidences. Àwọn akùnrin lè sangilítí kí láàyè bí fún gbogbo ayé. We will the coronate see the evidences. àmọ́lá ń tó ti mọ̀ pé òun gbé àwọn kan dìde lórí òdodo ọ̀rọ̀ mi. Allah ní raise some people to preach his word to the kingdom of people. ọ̀rọ̀ tó àmọ́ àwọn aṣọ nígboro ayé tó jẹ́ ọ̀rọ̀ tèmi àmọ́ ayé ẹ̀rí rẹ̀ mú wá nínú ìwé òfin mi ọlọ́run. and the word of the preaching to the kingdom of the world they have proof and evidences. gbogbo ẹ̀yà láti ṣe àgbáyé pátápátá ẹ̀yìn là ń bá rí ẹ̀yìn là ń pè. we are addressing you all the followers around the world. tóbi dé Saudi Arabia even in Saudi Arabia anywhere where you reside. Kùránì ọ̀rọ̀ lọ́wọ́ bá yín fẹ́ máa bá sọ̀rọ̀. The only Quran the word of your Lord is addressing you now. Bọ́ọ̀ bá ń bínú ọ̀bísàkó ara rẹ nù. If you are angry that is your own concern. Bọ́ọ̀ bá sì bínú ọ̀bísàkó ara rẹ nù. I say when you are not angry you should listen. Bọ́ọ̀ bá bínú sọ̀rọ̀ lọ́wọ́ bá rẹ ọkọ̀ láyé. If you are angry uh, against the words of Allah I say you leave this world one day. Túláàsì ni. It is compulsory. Ọ̀ranyàn ni it is mandatory. wọ́n fàyè lẹ̀ jọ you shall die one day. bọ́ọ̀sì bínú tí wọ́n bá gbà ọ́ fàyè bákan náà. if you are not angry and you listen I say you should leave you will leave this world one day. gbèsèsè náà ni ẹ sì máa ṣe ọ̀rọ̀ aládìsí àgbáyé bẹ́ẹ̀ jẹ́jẹ́ náà ṣe ọ̀rọ̀ ìmáàmù màlìkí dàbí ń kọ́ wọn lẹ́sìn. Oramba tàbí tẹ́ ẹ fi ń kọ́ wọn lẹ́sìn ọ̀rọ̀ àbọ̀ àní ibà tẹ́ ẹ ń kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ máa ṣe lọ́wọ́. will surely see the consequences. lórí ọ̀rọ̀ àwọn ìmáàmù tọ́ọ̀bì yìí náà tẹ̀ mí kọ́ àwọn èèyàn lẹ́sìn. you are following the sayings of the hadith compilers your four imams teaching people. kí ló wá bí wá kà. What are we saying this? Kí ló wá fa wákàtà dásìgbò ayé? What are we saying this? ẹgbẹ́ tí Quran wí. listen to the holy Quran. àyà ọgọ́rùn-ún kan ọgbọ̀n ó lé mẹ́jọ. verse one hundred and thirty-eight. nínú sọ́dọ̀ Ali Imran chapter Ali orí kẹta. chapter three of the holy Quran the chapter of the family of Imran. ọlọ́ni haasa bayanu linnaasi wa hudan wa mọ̀yísàdùn lil muttaqina. àṣẹ wà ní ọmọ mẹmẹ ọmọ bí ẹ lọ ní túmọ̀ rẹ. and do not know the place you are going. ẹ mọ ọba tẹ kọ ọ You do not recognize Allah, you rejected his word. Ṣẹ̀bá máa ẹ̀rí ṣerú ẹ̀rí sẹ́. If you recognize him as a non-belief. Ṣẹ̀bá máa ẹ̀rí wú ẹ̀rí wa. If you recognize him, you will not behave like this. Ṣé ẹ gbé ọ̀rọ̀ náà bá Will you neglect the sayings of your Lord? Ẹ máa wá fi ọ̀rọ̀ ìdé èèyàn àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ̀rọ̀. You are teaching people the saying of human being. You call this religion for people. Ẹ kùránì tó lọ gbé wá bá àlẹ́ bí wọ́n á má rè é. Quran sì pé méjì ẹyọ kan ni. Here is the only Quran Allah revealed to Prophet Muhammad ohun ní kápẹ́ owó ọwọ́ yìí náà ní bẹ lọ́wọ́ ẹ̀yìn náà yóò abẹ ọkọọbì ẹ nítorí ọwọ́ ẹ̀ ní bẹ Saudi. what you have here is what they have in Saudi Arabia. gbogbo ẹ̀yà gbogbo èdè gbogbo ìlà kùránì ẹ̀yọ̀ kan náà ní bẹ lọ́wọ́ gbogbo wa. all nations all nations all languages will have the one copy of the Holy Quran. ayé ẹ lọ yẹ̀ ẹ́ wò. Look into the Holy Quran. Ayah 138. Verse 138. Chapter 3. Chapter 3 of the Holy Quran. Torí ní ìyára rẹ̀ oníbàyà àná àdìsí ni. and you stupid one you say. ọ̀rọ̀ tí o ní ìlú rẹ̀ máa yìí ń fún. you are telling the ignorant ones. àwọn tí òun máa kéwù rẹ̀ máa sọ yìí ń fún. those who are have knowledge they will listen to you. àwọn tó bá jẹ́ òkùn rẹ̀ máa sọ yìí ń fún. the ignorant one will listen to your lies. aláwọ̀ ká lọ bá lárúbáwá sẹ́. we are not talking about Arabic language. èdè tẹ́ lọ kọ́ nìyí o. You may be the analyst. Wọ́n sábà lébẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ló fèrè. But you do not have any benefit when you do not observe the limits of Allah. Ìwádìí ọlọ́run ayé jẹ́ ìbáraẹ̀ tẹ̀lé kò sábà lé fún yín bẹ́ẹ̀. When you do not follow the judgment of Allah, it will, have, will not have any benefit. Àmì lóga àti sọ́ríkì lóga àti sọ́ríkì. I saw the Arabic language. Ọ̀rí màá ní àti náà wù. The me èyíkéyìí tó bá gbọ́ mbẹ́ yìí bí wọ̀ tó bá tẹ̀lé kúrò á lè lẹ́yìn. I say whatever you have in the knowledge of language when you do not observe the limits of Allah you shall surely enter empire. Ọlọ́run gbé wa dìde láti wá rẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ má sọ̀bù ẹ̀mí ara yín wá gbé ọba tó ní yín. Allah is also that we can assist you so that we not destroy your own soul before your Lord. Ó jẹ́ kí wàhálà àti wá pọ̀ That the reason we are preaching for. Iṣẹ́ tó lọ́wọ́ ara wa ṣe yín nù. This is the vision Allah I send hospital. Ìjọba wa tẹ̀mí wa I say we are ready if you can kill. Bẹ́ẹ̀ bá We are ready if you can imprison us. I say all of us together we shall surely appear before our Lord one day. Ẹ̀rọ ìjọkùnrin ni. only ní ọ̀hún The ruler of the world. Ọlọ́ni ẹ̀ àṣà lọ́wọ́ Chelsea àbá ọlọ́ni kùránì ọwọ́ wa yìí. Allah says Quran. Haaza kùránì ti ń bẹ lọ́wọ́ ọ̀tẹ̀ yìí náà. The Quran you have a copy. Hadisi ló kọ́ nínú yẹn ẹ̀yà aládìí. Some of you are Quranic memorizers. Kùránì tẹ hasori olùtumọ̀ haza. Holy Quran you memorize this is the the Holy Quran we're talking about. Ọlọ́ni bayanu lè nà sí. Tẹ̀gbírù yà. This is explanations from Allah. Ọ̀rọ̀ This is the plain statement from Allah. Ìdájọ́ This is the judgment from Allah. Bayanu, I explain copiously concerning the judgment so that you may understand and be able to worship me àníbàyánu mo ṣàlàyé àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá gbé gbàgbọ́ mi yóò ṣe ìdẹnu ìfowájú mi ni. I explain especially the judgment if you should follow it wrong way I say you will destroy your own soul. ọlọ́ni ìdájọ́ olè ó wà mẹ́ and there is judgment for the for the text in the Holy Quran. ìdájọ́ ṣìnà ó wà ń bẹ̀. the judgment for adultery fornication and adultery in the Holy Quran. ìmọ̀ràn ọba lẹ́yìn ọ̀kan má ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run ó wà ń bẹ̀. Islamic monotheism oneness of Allah is there in the Holy Quran. ẹ má mutí ó wà ń bẹ̀. do not drink intoxicating liquor is there in the Holy Quran. ẹ má ta tẹ́tẹ́ ó wà ń bẹ̀. do not gamble is there in the Holy Quran. ẹ má sọ owó èlé ó wà ń bẹ̀. do not loan on interest. is there in the Holy Quran. ọ̀nà tẹ́ ẹ lè gbà fẹ́ra yín kò ṣàlàyé ẹ̀ sínú Quran. the way to marry one another Allah explain explicitly in the Holy Quran. ǹjẹ́ o gbọ́dọ̀ jẹ ǹjẹ́ o gbọ́dọ̀ jẹ o ṣàlàyé rẹ̀ sínú Quran. what you can eat what you must not eat Allah explain explicitly in the Holy Quran. ìwé àwọn ẹ̀ lè bá ṣàṣe papọ̀ nígboro ayé kò ṣàlàyé nínú Quran. those you can take as your friends those you can take as your associates Allah explain explicitly in the Holy Quran. ibi tẹ́ ẹ lè rìn sí àti ibi tẹ́ ẹ gbọ́dọ̀ rìn débẹ̀ mo ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sínú Quran. you can onward I say Allah explain explicitly in the Holy Quran. Bọ́lá ẹ̀ sọ̀rọ̀ dẹ̀dẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀yà aládìsí wèrè yìí. And your speech is like the speech of imbecile. Ìdájọ́ tẹ̀ bá rí inú Kùránì inú àdìsí ni ẹ wá lọ. And you say the judgment you do not find in the Holy Quran you find them in the Hadith. Àwọn àdìsí ilé rè pé ta lẹni náà tí ó kọ àdìsí ọ̀hún. I will ask you who will be the one to write such Hadith collections. Alákọ̀ọ́lọ́ tí ó fi kọ́ta ní èfò. Who will grant him the intelligence to write such Hadith collections connections. ọ̀rọ̀ tí ó kọ́ lẹ́jà ni ó fi yé. wọ́n wọ expect to shield the world all right. ọlọ́ọ̀bá yìí ti dà nínú ẹ̀yà aládìsí wọ̀nyí. Allah has already led you astray you are the followers. àmọ́ ẹ rí irú fura. you do not think about it you do not perceive. kẹ́tọ́ rí irú kẹ́tọ́ fura ó di gbàgbé àdìgẹ́ àmà. before you think or perceive that will be the, the word to come ọlọ́ni àṣà alukurani yìí alasẹ islam alukurana bayanu àlàyé ni it is clear explanation. mo ṣàlàyé èmi sínú rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Allah explain explicitly in the Holy Quran. lórí òfin kọ̀ọ̀kan. concerning each judgment. lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. concerning every word. lórí ìdájọ́ kọ̀ọ̀kan. concerning the the judgment. bayanu o ṣàlàyé mi gba ọ̀tún. Allah explain to the right. Ó sì ṣe àlàyé mi gba òsì bẹ́ẹ̀ lóòrà. Allah explain to the left for you people. Kí wọ́n lọ tó tí mo ṣàlàyé mi gba. Go to the right. N tẹ́ ilé òkú níwà ń tẹ́ ilé ṣe oníṣẹ́ ní gbogbo ayé tẹ́ẹ̀bì ẹni tí ó là wá ní èmi ọ̀nà. What we do, what we practice And Jesus will end you the midst of our Lord. Àtúntí mo ṣàlàyé mi gba. Go to the right. Mo ṣàlàyé mi gba òsì. The left ntẹ lé wù níwà tẹ lé sọdíjà ní gbòòrò ayé tẹ́ẹ̀dì dẹ́ni ìyàwó bí omi o fún nínú Kùránì. what we do that will attract to you penalty of Allah Allah let explain exclusively in the Holy Quran. ẹ̀bírú lẹ̀. ọlọ́ọ̀bá ni mo ṣì bá rẹ. alhamdulilayi rabbil alamin. Allah aglorify you. ọlọ́ni azabayanu linasi. ṣẹ́gbọ́n ọlọ́ni Kùránì yìí òun làlàyé èmi ọlọ́run tí mo ṣe fẹ́ yẹ èèyàn nípa ìdájọ́ kọ̀ọ̀kan. Allah says this only Quran is a copious explanation from Allah concerning his judgment gbàmú gbé kuraani lé anabi muhammad lọ́wọ́. When Allah revealed all the Prophet Muhammad, pẹ̀lú àlàyé ni mo fún. I explain I explain to him explicitly. Bí ẹ ṣe máa ṣàlàyé lórí ìdájọ́ kọ̀ọ̀kan. I will be explaining on each judgment. Tẹ́lẹ̀ ẹ̀dọ́ yìí ó fi máa ń tó tọ́ sí tí ò tọ́. For humankind to know what is right from what is wrong. Tẹ́lẹ̀ ẹ̀dọ́ yìí ó fi máa ń tí ò tọ́ sí tó tọ́. To distinguish between the right and wrong. Tí mo ṣe lé mo ṣàlàyé rẹ̀ fún yín ní mo ṣe lẹ́tọ̀ọ́ mo ṣàlàyé rẹ̀ fún yín ní ọkùnrin. Allah has been lawful Allah explain explicitly in the Holy Quran. Ohun tí mo pa láṣẹ ẹ ṣàlàyé rẹ̀ fún yín nínú Quran. What commanded you he eh, explain explicitly in the Holy Quran. Àwọn tí mo kọ̀ fún yín mo ṣàlàyé rẹ̀ fún yín nínú Quran. What Allah you he eh, explain copiously in the Holy Quran. bá wá padà dé tẹ́ bá lálàyé ibi tó wà ní nu Kùránì tẹ́ lọ́rùn ìyá mi lẹ́bi. When you return to me and you say you do not like the explanation, I say you have invited error. Òfò mi lẹ́bi fún Ghana. You have already invited the destruction. Adébẹ̀ ìparun mi ń lórí ìrìbò orí gbàgbà. That you shall perish in the hereafter. Ọlọ́ni wa Rúdàn Kùránì lọ́nà. Àlàsẹ̀ ìdẹ́sẹ̀ ìgbòho ìgbòho ọ̀gá ìdáhùn. Òṣèlú jí dé o, ìdáhùn jí dé o. tàbí ò ti dé ojú ti rọ tàbí ò ti rọ ojú ti rọ tàbí ò ti rọ onírọ̀ tàbí ò ti o. ojú ọ̀nà. and they are not the way of guidance. nínú aginjù gbó inú ra ọ̀làjì sí ọwọ́ yìí. once you follow the Irish collection you enter the forest. ẹ̀gbọ́n àtìgò ọ̀làjì sí ọwọ́ yìí. the turn and broken bottle that is the Irish collection. ìdákẹ́jì ò ní sáré gbangba àdìkíyàmà ọ̀làjì sí ọwọ́ yìí. the injury you sustain and if you not heal to the after. wọ̀húdẹ̀rù kúránì lójú ọ̀nà mi tààrà. all is a sort of the point ojú ọ̀nà tèmi ọlọ́run. This Holy Quran is the way of guidance of Allah. Ojú ọ̀nà mi tó tọ́. The right path of Allah. Ojú ọ̀nà mi tààrà. The straight path of Allah. Ojú ọ̀nà mi tó ń bá tọ́ lọ́wọ́ ní kọsẹ̀. I say when you follow the way of Allah you will not stumble. Wọ́n bá tọ ojú ọ̀nà mi tí í ṣe Kùránì lọ, ọ̀ mú rí déwájú ìwé ọ̀nà. I say when you follow the Quran you will reach good destination before the Lord. Ọlọ́run bá ti ń tọ́ àdísì, ah, ẹ̀kọ́ àtìgbò lọ́ọ́ máa kàn ń bẹ́ẹ̀. you place your feet on the throne and the broken waters. Ìdájọ́ lọ fi You sustain injury. ọba ti fojú ọ̀nà ọ̀lẹ́tọ̀ rẹ̀ jẹ́ òfò lọ́sì. when you when you flip the right path and you go into the void I say you are surely one yourself. àwọn ọba ti fojú ọ̀nà lẹ̀ tó bá jẹ́ nu gbọ́dọ̀ rẹ̀ lọ ọ̀ọ́lẹ́ bá tó ti ọlọ́run pàdé ńbẹ̀. once you neglect the right part of follow you enter the void you will not see things that will satisfy you there. ẹ tẹ̀ láti ìsìlẹ́yìn káwá bójú ilé ọlọ́run bá yé pàdé. when you follow at this connection you end and you will not end the pleasure of Allah. ìdájọ́ táwọn àbá wọ̀nyí mú wá ó yá yàtọ̀ sí sọ́dọ̀ ọba tó ní wọn. The judgment issued by these malice I say they are in contrary to the content of the Holy Quran. Pé ìdájọ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ló tẹ́ yín lọ́rùn ló bá yín lára mu. But you are satisfied with the judgment of the four imams. Ìyẹn ló jẹ́ kẹ́ máa dúpọ́ lóhùn tí ó jẹ́ yín níyà. That is the reason you utter blasphemy that will attract punishment of Allah to you. Ìyẹn ló dúpọ́ lóhùn tí ó ṣe é léfò. I say you utter blasphemy that will destroy you. Ẹni tí ò kan nínú àwọn ìmọ̀ ó ti ṣìnà. You say why ever fails to follow one of the four imams has gone astray. ẹni tí o bá tẹ̀lé ìmáàmù kan nínú mẹ́rẹ̀ẹ̀rin ó ti ṣìnà. and you say whoever fails to follow one of four imams has gone astray. ẹ jẹ́ àmọ́ ojú ọ̀nà tí ìmáàmù Màlìkì dálẹ̀. let us see the way established by Imam Malik. ẹ jẹ́ àgbọ̀ ojú ọ̀nà ìmáàmù Àǹbàlí. let us see the way of Ahmad ibn Hanbal. àwọn ojú ọ̀nà ìmáàmù Ṣáfì ẹ̀mí àwa. show us the way of Imam Ṣáfì. ojú ọ̀nà Abu Hanifa ẹ̀jẹ̀ àmà. show us the way of Abu Hanifa ojú ọ̀nà ti Bukhari ẹ̀jẹ̀ mímọ́. Ṣọ́ọ́dù wa Bukhari ojú ọ̀nà ti Mùsùlùmí ó dà. Ṣọ́ọ́dù wa Mùsùlùmí ojú ọ̀nà Abu Hurairah rẹ̀ fi hàn wáyé àbáwò. Ṣọ́ọ́dù wa Abu Hurairah Yusuf bin Malik. Kùránì lójú ọ̀nà. Olùkùnrin ìgbà àìfọ́ kò fọ́lẹ̀ o. Àkùránì lójú ọ̀nà tọ́lọ̀. Olùkùnrin ìdánwò ọ̀gá You can only worship Allah by following only good religion. Sọ́dọ̀ ọba rẹ̀ bíi gbèsè lọ́wọ́ rẹ̀ bọ́ bá Allah will accept your religion when you return to him. Wàhúdà Kùránì lójú ọ̀nà mi. Only Quran is the word guidance of Allah. Ìtọ́sọ́nà mi ló bẹ́yẹ̀ ẹ̀dẹ́ ìyàwó máa dára. The direction from Allah for human being wà ìsàtù ó sì jẹ́ ìkìlọ̀. This is an instruction. Wà mọ̀ ìsàtù ìkìlọ̀ ní Kùránì jẹ́. This is an admonition. Only Quran is an admonition. Fọwọ́ wúwa ni. Fọ wúwo ànífàwọ̀ wo ni Kùránì jẹ́ ìkìlọ̀ fún. Who will accept only Quran as admonition? Lèlè mọ́tà kí nà. Fọwọ́ ìdàgbọ́ lọ́dún. Only Quran is admonition admonition for unlearned people. àwọn olùbẹ̀rù ọlọ́ọ̀dẹ Kùránì jẹ́ ìkìlọ̀ fún. the pious to accept the Quran as admonition. aláwọ̀ olùkọ́yà ọlọ́ọ̀dẹ Kùránì jẹ́ ìkìlọ̀ fún. accept those who fear Allah we accept the Quran as admonition. Kùránì ò jẹ́ kìlọ̀ fún àbúrò ìmọ̀ mi káìlù láyé kalẹ̀ ń bá dà. Quran is not instruction for Abu Hima in Ayekale Ibadan. àní Kùránì ò jẹ́ ìkìlọ̀ fún Jákímà wàṣíwàṣíwà táyé ṣe. Quran is not admonition for Jákímà wàṣíwà àtàyè ṣe. àyè gbogbo ẹni bá ti kú lórí kùránì kùránì jẹ́ kìlọ̀ fún. wọ́n sọ fún mi lọ́dọ̀ náà ọ̀lẹ́ kùránì ọ̀lẹ́ admonition for you. ìyá ti fi kùránì ilé ìbẹ̀rù ọlọ́run sí lára rẹ̀. wọ́n sọ fún mi lọ́dọ̀ náà you love the fear of Allah in you. ẹni bá ka kùránì tó bá tu sí ìbẹ̀rù ara rẹ̀ ìbáyọ̀ ọlọ́run sí lára rẹ̀ níbẹ̀. when you clear great interpretation to the Holy Quran, the scripture, I desire. You do not have the fear of Allah in you. You are the followers around the world. Did you listen to this? I say when you do not understand, come over here. Come and ask what you do not understand. Sọ you know you have the knowledge of my religion. Ọmọ have the knowledge of listen is a technical structure. àwọn tó mọ̀ yẹn wá ṣàlàyé wá tó tó wa. kí ẹ kọ́ mọ̀lẹ́ claim. bọ́ọ̀lù àwọn ní asa bóyá dc mamu lọ́wọ́ á pè é. tẹ̀bí lọ. ọ̀rọ̀ mi yá mà kì í ṣeré. ọ̀rọ̀ mi yá Imam Maliki ọ̀rọ̀ rẹ̀ lọ Maybe you call this the saying of Imam Malik. Bóyá ọ̀rọ̀ àdìsí àǹbàlí lọ́wọ́ àgbè Maybe this that only Quran is referring to you call it the saying of Ambal. Hanifa náà pè é. Maybe you refer to the sin of Abu Hanifa. Ẹ máa gbé màá rẹ bọ̀ wá gbà náà ká jọ fojú wò ká jọ fojú tó. Bring your knowledge, let us see men to men. Gbàdá yóò wá yí ọ pé àbíkùrá nìyí ra wa jura lọ. I will know Allah endow with the knowledge of Holy Quran more than the other. Tọ́ Ọlọ́run tó bá mú yìí ń dókú. Alhamdulilayi. Ayà tisi wasala sunna wa mi'atin one thirty nine. ẹnu sọ́dọ̀ alimurana. verse one thirty nine verse three of the chapter three of the Holy Quran. alukura le wi kẹta. Quran chapter three ẹ máa gbọ́ gbogbo ẹ̀yin àgbáńlá ayé the people of the world ọlọ́run ayé ń bá yín sọ̀rọ̀. Allah your Lord is addressing you now. Kùránì ọ̀rọ̀ náà máa ní sọ̀rọ̀ sáyé. This is the only Quran word from Allah addressing the people of the world. Ọba gbọ́ fún yàrá rẹ lọ gbọ́ fún. If you listen you listen for your own benefit. Bọ́lá sí kọ̀tọ́ gbọ́ fún yàrá rẹ náà. If you reject we do not listen it's for your own loss. Àníkẹ́ yín lọ́wọ́ àsìníyà yín lọ́wọ́. We do not have your mercy we do not have your punishment. ọba tó wá nìkẹ́ tó níyà ọ̀rọ̀ rẹ̀ ní tí létí. Allah the owner of the punishment Allah the owner of the mercy. ọba wa gbà tó ọba wa gbà tó fún ara rẹ̀. if you listen and you follow it is my own profit. tó wa gbà tó gbà fún ara rẹ̀ náà ni. if you listen and you do not follow I say it's my own loss. ibi ìyá tí wá jẹ́ èèyàn gbangba àlìkí àmà ni kì í ṣayé. I saw the way to come that is where you meet your punishment. àní tí a ayé à ń bára wa wí lásán nù. There is no punishment in this world we are just warning one another. Ibi tẹ́ èèyàn ti gbàgbé ajẹ́ èèyàn gbangba àlèkè àmà ni o. I say the place where you have complete punishment is in the hereafter. Tọ́ ẹ máa gbọ́. Ọlọ́. látà inú, wà látà zánù. وأنتم ليعلون إن كنتم مؤمنين تبيوا الله أكبر This place is addressing us. Our Quran is ability. we the Quran next àwọn tí a dúró lórí ìjẹ́kọ̀ ọlọ́run. I will stand firmly on oneness of Allah Islamic monotheism. àwọn tí Kùránì gbá lára mu. and those who are satisfied with the content of the Holy Quran. àwọn ọlọ́run ọba gbà fún ká máa tẹ̀lé òfin àti ìdájọ́ ọ̀nà Kùránì. those Allah has given permission to follow the laws of the Holy Quran. onígbà tí ń sọ̀rọ̀ aládìsí ayẹyẹ ogun ló já sí. I saw. lọ́gbọ̀n ìjagun ẹ̀sìn ni o. akadalika. and so we are fighting in the cause of our Lord. ìdíjàwọ̀ ọ̀rọ̀ yìí rìn yìí dé ìjagun ẹ̀sìn ni. I said the word travels far and wide. ẹ létí sí ogun ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí ti kọjá. It is not like the war of the part that is fighting now ntàwa ń kìlọ̀ fáwọn aládìsí ká má sọ gbogbo ayé nù tá dúró lórí ìfẹ́ ẹnu wọn. we warn added followers do not lead the people of the world astray. Yeah ẹ̀rí pé wọn ò gba tàwa kùránì sangi létí. we do not follow the Quranites. àwọn fúnra ara wa yóò sì gbà tiẹ̀. and we do not, we do not follow them. ẹ̀kí ló fàjà. what are we fighting? òfin ọlọ́run táwọn gbé dání àwọn gbé dání wọn làwọn ò àwọn uphold the Holy Quran but they neglected the Holy Quran wọn gbé dání wọn làwọn ò tẹ̀lé. they have the Holy Quran they say they cannot follow. bẹ́ẹ̀ bá délé ẹnì kọ̀ọ̀kan wọn ẹ̀ bá Quran ń bẹ̀. when you get to their house you see copies of the Holy Quran. ǹjẹ́ Quran ti ń bẹ́ lé wọn ǹjẹ́ yẹ do they observe the ways of online the Holy Quran they are. they teach people the judgment of online the Holy Quran. Àwọn táwa wá ń pè wọ́n ṣàkíyèsí àwọn ọmọ ọlọ́ta. We are calling them to order. they take us as their enemies. Ọmọ ọlọ́ta lójú korojú, a sì mú ọlọ́ta nú ọkàn. They take us the enemies and in public and in their hearts. Àwọn ọlọ́run wá ń kìlọ̀ fún bí. Allah is warning us here. Ọlọ́run ló bu ẹ̀sìn ni o, bẹ́ẹ̀ bá mọ̀. Allah says in the war of religion. Ẹ wá rẹ̀ yìí mọ́ mi ní ètò ní ẹjọ́ lórí Alukurani Sangili. You believers today who stand firmly on the Holy Quran alone. Wàlá tẹ́yìnù ẹ má ka rẹ̀. Allah says do not be dismayed. Wàlá tẹ́yìnù ẹ má dé oṣù yín nù. Allah says do not grow despair. Láti máa jẹ́ kí Kùránì ó dé gbọ́ àwọn aládìísí wọ̀nyí ẹ má ka rẹ̀ ọkàn lórí ẹ̀. Wọ́n You should preach, You should be preaching the Holy Quran to the hearing of people. Do not be weak in your mind. And you say as we are reading, they do not turn a new leaf unless they leave them alone. Ogun This is the fighting in the course of Allah. Continue the fighting ibi bá tẹ́ sí mbẹ́ ẹ máa bá a lọ. as you die I say you continue to time you die. wàlàtà inú ẹ má ka ẹ o láti jagun fèmí ọlọ́run. Allah says do not be dismayed to fight in my cause. eléyìí ìṣògùn àdá kì í ṣògùn òbá. this is not the war of my treaty; the war of God. níjọ́ kìíní àná ló bá ogun àdá dé. and the part the youth maturity. ogun ọ̀kọ̀ àtogun ọfà ló bá ogun àdá. the sword the arrow àmọ́ lónìí ogun ẹnu ló kù. but today it is the war of mouth. ogun Kùránì ló kù. The word of the Holy Quran. kama máa ka Kùránì sétí ìgboro ayé. Read the Holy Quran to the hearing of people of the world. Àtẹni ó tẹ́lọ́rùn àtẹni tí ò tẹ́lọ́rùn ká máa fi ti ara wọn. Those who are satisfied, those who are not, not satisfied, let them hear. Ọlọ́run wa lógun tí mo gbélé yín lọ́wọ́ rẹ̀ ẹ̀yin Kùránì wí yù. Allah say the fighting in the cause of Allah you be Quranites. Wàlá tẹ́ ìlú ẹ̀ má ka rẹ̀. Allah say do not be dismayed. Òjíṣẹ́ ti ń kà á sí ìtàmọ́ka rẹ̀. You the preacher, do not be weak in your heart ẹ̀rẹ́ yìí mú mèmí gidi tẹ́ wà lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ẹ má ọkàn. you say for many believer, you no lose heart. kí wọ́n á lè túmọ̀ kò síbi tí ò lè yọrí sínú. what is the meaning? there may be consequences. ṣé wàá lè túmọ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ. I say there may be consequences. ṣé wàá ṣẹlẹ̀ ẹgbẹ́ ọ̀pára lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run. Allah Allah. Do not retreat. Inshallah. ìkànnù ọlọ́ni wà látàzánù ọlọ́ni ẹ má jẹ́ kí inú bàjẹ́. Allah says neither be grieved. ìyẹn níjọ́ náà lọ́hùn pápá sáyé lọ́gbẹ́. That means in the past, taba kàyé lójú ogun. When you are when you are when you sustain injury, ẹ ẹ yóò jẹ wálé ẹyẹ má dànù jẹ lórí àwọn tápá. Allah Akbar, those who return home do not be dismayed, do not lose heart. Wàlàtà Zanu, àní ẹ má jẹ́ kí inú yín ó bàjẹ́ ẹ̀yin mọ́ mi ni. Allah say do not grow despair, you should believe. Olú ogun tèmi ọlọ́run bá tẹ́ ẹ lọ as you as you go to the war in the cause of our Lord. ṣe lọ dàbí mi ọba tó ní. you are fighting in the cause of your Lord. iye àwọn tẹ̀mí wọn bá tán síbẹ̀ nínú yín. those who died while fighting. tẹ ẹ bá padà débi gbogbo ogun yín. when you return. lágbájá o ti gbogbo lọ. what is thinking magic yẹn died. làkàṣe ìgbèdà o ti gbogbo lọ. what is thinking yẹn died tàmídùdà òun náà ti gbogbo lọ. wọ́n ti gbogbo ẹ̀jẹ̀ yẹn sọ wọ́n ti kọ́ ẹ̀. ọ̀rọ̀ yàrá tanzan má jẹ́ kí ni oyè gbàgbé. látara àwọn tó gbẹ́mìí mi lójú ogun tèmi ọlọ́run. concerning those who died in the cause of our Lord ẹ wá lónìí kò sógo yẹn máa ń lẹ o. I said there is no one like this today. ìtumọ̀ àtòrí nínú òye àti ìmọ̀ tọ́lọ̀ fi mú yé mi. The meaning as I'm inspired. wàlá tá a sáré ọlọ́lẹ́yìn mọ́mìnì ètò ní ẹ má bànújẹ́. And you believe us today neither be grieved. gbogbo yà ìtẹ́ bá gbọ́dọ̀ èmi ọlọ́ọ̀dẹ́ tó bá ń ké gan yín ẹ má jẹnu yín ó bàjẹ́. Whenever you are the words of Allah they are mocking you do not be sad. àyè tẹ́ bá gbé ọ̀rọ̀ mi ní tá ń bá sọ̀rọ̀ kò bá kò gbé sí ti yín ẹ jẹnu yín bàjẹ́. and whatever you are preaching the words of Allah and they are talking in of you do not be sad. àní gbogbo àyètẹ́ ẹ bá gbé kùránì mi dé lónìí tá bá ń yẹ̀yẹ́ yín bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí inú yín bàjẹ́. and where oppose you and they ridicule you while preaching the words of Allah, do not be dismayed. Ẹ̀rí eh, ọ̀rọ̀ ẹ̀gàn tó ń sọ sí yín ẹ̀yẹ ẹ má kà As they are mocking you, do not take this as something good. Ọ̀rọ̀ tí mo bíra yín yẹn bí jáde fún wa ẹ̀bẹ̀ ìdántí. I say it is for you to preach to the sheep. Wàá ń tún lè àwòlá ọ̀nà ọlọ́ọ̀lẹ́yìn mọ́mìnì ẹ̀yin lẹ́ borí wọn o. Allah says you believer you shall be superior. wọ́n tẹ̀lé alẹ́ ọ̀nà alẹ́ yìí lẹ́ borí. Allah says you believer you shall be the uppermost. kí wọ́n á lè borí ìtẹ̀. what is being uppermost. kì í sọ kò fèsì. It is not the war àmọ́ nígbà náà lọ́hùn ogun face to face ni. It is not the face to face war. Àmọ́ lónìí tọ́lọ̀ mi lẹ́ borí ogun ni pé bẹ́ẹ̀ bá ka òfin mi fún wọn tá ò bá tẹ̀lé bá bá dé àwọn náà ló ní ara wọn. Allah says to take a shabby victorious when you read the ways of Allah to be again and do not follow when you return to Allah they shall surely perish. Bẹ́ẹ̀ bá ti rúfin mi lù tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wọ gàlí jánà tá a kó àwọn dà sínú ẹ ti borí wọn. Allah. When you preach to the fear and you observe the limits of Allah, when you return to Allah, they shall surely be cast in hell, but you shall surely enter paradise. That means you are victorious. Ọlọ́run ní sẹ́yìn màgbé mo lẹ́ẹ̀kọ́ rí. Allah said shall be victorious. Àwọn tó kọ̀ fún mi Ọlọ́run tó sú disbelief in Allah. àwọn tó lè mú kẹ́yìn náà wò rí o ní kó ń tọ̀ mọ́ mi ní ìlà tí ẹ bá jẹ́ ní gbọ́dọ̀ ń gbọ́ lóòótọ́ àti olùkọ́. You shall be superior to the disbelievers when you are still commanded to leave. sẹ́yìn náà ká máa ṣe màjàmásá náà kàn án yín lẹ́yìn lè borí. When you are not acting hypocritical in your heart will be superior. lẹ́yìn náà bá ń ṣe màjàmásá náà kàn ẹ̀ lè borí ogun. Allah Akbar. But when you are hypocritical in your heart you will not be uppermost wá lè túmọ̀ màdàmásá. what is being hypocritical. bọ́lá ṣe lé mi lẹ́mìí lórí àwọn aládìsí yìí kò tẹ́ lómi lọ́rùn lóyún. as an employment man homer reading against the added followers some are not satisfied. màdàmásá ti wà nínú ọkàn rẹ̀. that means you have a doubt in your heart you are hypocritical. ẹ ẹ kìlọ̀ fún bàbá yìí. promise me èyí tó mà sọ nípa àwọn aládìsí ó mà tó gẹ́ ẹ̀. and what you are saying concerning Addis followers. ṣèyí ẹ pé bàbá isa kíyèsí ẹ̀yin àgbààgbà ẹ̀sìn. why don't you call him for elder you elder. ẹ fọ bàbá yìí lásán padà bóyá sọ̀rọ̀ àwọn aládìsí. kọ̀mpútà. ọlọ́pàá kẹ́míkà. ọ̀gá lórí mi ìrìn àjò tó kọ yìí. it is your heart as you are sitting in congregation. kó ara bàbá yìí pọ̀ ìyẹn tún tí ẹ fà wá láti ìsì lọ́rùn lẹ̀ díẹ̀ wá sí rẹ̀ ni o máa ṣe. leave the added followers law. you should be preaching your home. ngbọ́ ọlọ́run ara mi sí wọn kọ́ sí kí n wá kọsẹ́ fọ́nà. when Allah said it to them you are reject the mission of Allah. ó bá ti ní ìwọ lára ìwọ jáde mọ́sálásí ọgbà bòmí lọ́ntì rẹ̀. if it is paining you in the mosque. ó bá bẹ̀rẹ̀ kóòtù ìwọ máa yọ dùn. Oh. when we go to court do not attend wọ police station wọ́n má wà. Ògbógbó station do not attend. Ṣé bẹ́ẹ̀ ni tèmi náà fẹ́ tà kì í sẹ̀mí tiẹ̀? Ògbógbó Ògbógbó bèbí rọ. Oṣù ọlọ. The prophet of Allah, the Jew no grow coward. Kùránì ló sọ bẹ́ẹ̀, ó láwọn òjíṣẹ́ mi ò ní sojú. I say the prophet of Allah, the Jew no fear anyone. Àlejò náà ní kí n máa bí sí gbòòrò ayé yìí. As I preach to the king of the world tẹ́mi rẹ bá kọ gánà ìwọ palẹ̀ rẹ máa ma lọ if your mind changes I say go away. àlẹ́ tó bá dọ̀rọ̀ kò lè ṣe wọ́n máa yọjú. wọ́n mi gbé to police station do not attend. tó bá dọ̀rọ̀ kóòtù wọ́n wà. wọ́n mi gbé to court do not attend. bàbá rẹ̀ débi ìwọ kan ló pa ìbílẹ̀ wà. ọ̀pọ̀ bá. they come here they will not kill you they will kill me. I don't know tí n bá da yà sọmọ mi lẹ̀ ọ̀ bá tọ́jú wa. when I leave my wife and my children are you going to. wọ́n fi wọ́n lè fọ́lọ́ ọ̀gá tó náà mi ṣẹ́. ọlọ́wọ́ wa ṣe mi ọ̀nà mi ṣe. tẹ̀gbìrù ni a. ọ̀sán kẹ̀bírò. ẹ ṣọ́ra ilé ẹ̀mí sì mọ̀ jàmọ̀sá. ọ̀sán ọ̀tọ̀. at hypocritical. sọ̀rọ̀ yà wà á mọ̀ pé bí o ti ọlọ́run máa di èrè if you are not satisfied with what happened here go away. ọmọ Ibi àti àbísọ́lẹ̀ ọba tó mi. Ìsinmi Yorùbá ọkọ sani àdáwọ̀ sami àmì mission. lè dọ́gbọ̀n mi wá fi àyà àti àyà jẹ́ra rẹ o? Do not sit here and attract yourself punishment from Allah. Báwo á dọ́gbọ̀n mi fi àyà jẹ́ra rẹ? Do not sit here attracting to yourself punishment from Allah. Báwo á dọ́gbọ̀n mi sẹ̀bi ara rẹ lófo? Do not destroy your soul as you are sitting. Wọ́n kọ́ lọ́ọ́ mi níṣẹ́ shall not the one who sent me on the mission. ọba tó dẹ̀ rán mi iṣẹ́ tó ní máa bí jáde lọ gbọ́ ti sọ. ọba tó sent me on the mission that is what it me to do. ẹgbẹ́ ìwọ wá tẹ̀ yọ lọ́rọ̀ ìwọ máa lọ ń tiẹ̀. ọ̀pọ̀ you should go away now. kò tó jà ní orúkọ bàbá kan. ẹ̀ẹ́dínlá. ọ̀pọ̀ ọ̀pọ̀ kẹ̀kẹ́ ìṣúni ní a cause for fighting alhamdulillah ayaya one thirty nine mashallah aya one forty eyamzazibun kọribu fakọdi masalakọmi kọribu misiluhu watilikale ayamu nudawiluwa bẹnanasi. وليعلم الله الذين آمنوا ويتعيس منكم شهداء والله لا يحب الظالمين تكبير الله Alhamdulillah Rabbil Alamin. Allah will give thanks on you. Ẹ máa gbọ́ ìjọ olúwa lọ́kùnrin àti lóbìnrin. You believe me, believe me, you should listen. Ọlọ́run ẹ̀yìn àmì sásìkò nǹkan rẹ̀ tẹ ẹ bá pàdé lórí ogun tèmi ọlọ́run. Allah says when you meet at the war front. Tọ́lá wá fi balaba bẹ́ẹ̀ ni mọ́mì ni wọ́n ṣayé lọ́gbẹ́. When they want you or kill you believe it. Wọ́n ṣayé lọ́dàá àbí wọ́n ta yín lọ́fà. They call you with machete of the Egyptian Arabs. Àmẹ́mi yìí ò gbogbo lọ. And some of you did not die. Ó ní wàyí àmùsásí kò ń kọ́ ríru. Tábàbí ìpalára bá ayé lójú ogun. If the unbeliever attacks you with wonder. Ogun mi tèmi ọlọ́run tẹ́ ẹ lọ When you are fighting in the cause of Allah. Àwa fìṣà yìí lọ gbẹ́ńbẹ̀. And they cut you there. They sustain injury. Ọlọ́run ni ọ̀gbẹ́ tẹ́ sáà As you are touched with wonder. Ìpalára tán fi bá a rí lójú ogun. As you sustain injury while fighting. Ẹ̀yin nìkan kọ́ ló bá. Mm. It is not you alone. Wàkọ̀dé Mọ́sálà kọ́ ọmọ kọrin omi sílùú. Irú ọgbẹ́ tán ṣááyí lójú ogun ńgbà tẹ ẹjọ́ pàdé ìjà. And a similar one that has touched you when you were fighting. Àwọn múmi ní ara yín náà ti sáwọn kìbìrì nínú ọgbẹ́ bẹ́ẹ̀. Believe and true choose that is believer with the same wonder. Wọ́n máa ma yẹ ọgbẹ́ tára rẹ̀ wò. What are you thinking about the one you have? Bẹ́ẹ̀ni ṣe sá wọn lọ́gbẹ́, àwọn náà ti sá yìí náà lọ́gbẹ́. As you have touched them with one, they touch you with one also. Àní bẹ́ẹ̀ni ṣe sá wọn lọ́gbẹ́, àwọn náà ti sá yìí lọ́gbẹ́. As you cut them, you, they cut you bẹ́ẹ̀ ṣe ń pa wọn àwọn náà ń pa ẹ̀yin náà. as you are killing them they kill you. báwọn ṣe ń pa yín ẹ̀yin náà ń pa àwọn náà. they are killing you you kill them also. ọlọ́ni irú ọgbẹ́ tán sẹ́yìn mọ́ mìíní àwọn múmìíní ara yín náà ti sáwọn náà nírú ọgbẹ́ bẹ́ẹ̀. be sure a similar one has touched them as sure that you are the one. àdéhùn ìṣèlékàlùkù lè lọ́wọ́ lójú ogun ni. Allah give sure. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ gbọ̀fà ìbẹ̀rù ẹ̀yin mọ́mìíní. Mm. don't you mean I mean. They shoot from arrow. ẹni tí ìbára gbọ́fà ìgbẹ́ ní àwọn kèfèrí yìí náà. those who have the, the injury of arrow among the disbelievers. ẹni àṣàládà ìgbẹ́ nínú ẹ̀yìn mọ́mìnì. those because caught with machete will be among the believers. ẹni àṣàládà ìgbẹ́ ní àwọn kèfèrí yìí náà. those because among the believers. ọlọ́run bó ṣe wá ní tí mika alahayamu ẹ wá irú ọjọ́ bẹ́ẹ̀. Allah say such these days. irú ọjọ́ tẹ̀ jọ pàdé ní face to face lórí ogun. the days you meet face to face at the battle front. ẹ̀yẹ sáwọn àgbègbè rí lọ́gbẹ́ àwọn ló sa èyí náà. and you cut the disbeliever and they will also cut you. a ó ta ẹ̀yin mú mi ní lọ́ba ẹ̀yin ló ta àwọn náà. they shoot you out They shoot them also. a ó ju ọkọ̀ sí ẹ̀yin ló ju ọkọ̀ sáwọn náà. I saw the throw the bar the arrow and you throw the arrow. ọlọ́run ti ní kàlẹ́ àyà irú ọjọ́ bẹ́ẹ̀. Allah says such a days like this. Irú ìgbà bẹ́ẹ̀, irú àkókò bẹ́ẹ̀ tẹ́ bá jọ pàdé lójú ogun. This days of difference. Nùdàwílù à èmi ò máa mú wá o. Allah will bring difference to take interchange. Báyìí náà nà láàrin ẹ̀yẹ ẹ̀dẹ́yàn láàrin mómìnì àti kèfèrí irú ọjọ́ bẹ́ẹ̀ máa wáyé. The day of different variations like day will come to you interchangeably between believers and unbelievers. ẹ mà tún máa rẹ̀ ìjọ mi wà ògùn tó fún àwọn akèfèrí. such days the the world will favour the disbelievers. ìjọ mi wà ẹ̀yin mú mi nínú ògùn tó fún. another day it will favour the believers. kí wọ́n lè tún máa gbé favour. what is the favour? Àlẹ́sẹ̀ As some of you believers, ten of you may sustain angels. Only two among these believers will touch with wonder. Ẹ̀wà ẹ̀yin mọ́mìnì ẹ̀rẹ́sẹ̀ ogún èèyàn ló nínú àwọn àkèfì yìí. I say you may touch twenty among them with one tó jẹ́ pé tipátipá náà obìnrin èèyàn méjì nínú ẹ̀yẹ mọ́mì ní sálọ́gbẹ́ lórí ogun. Oh, Asile will take up to among you while fighting. Wàtílígàlì ẹ̀yà mú irú ọjọ́ bẹ́ẹ̀. The course of these days different like this. Lòdàwí ìlú abẹ́ Nàdásì láàrin ẹ̀yẹ kèwérí àti mọ́mì ní irú ọjọ́ bẹ́ẹ̀ àmàmúwárà nìyẹn. This day of different variation Allah make the virtue interchangeably. Tàbí ìlú. Ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ̀bí rò. logo. náà ló dá ẹnìkí ní ẹnìkejì o. Eh. alakọ ẹ̀jẹ̀ the first party and the second party. òun náà sì ló pàṣẹ ìjà láàrin ara wa. alakọ the fight among the two. ẹ bá wọlé ṣe gbé tèmi ká ló lọ́wọ́. see the way ala make it to settle each other. wọ́n máa gbé àwọn amúmi ní òun là ń jà fún. Eh. were fighting in his course. ó sì mọ̀ káwa kèwé rí àwọn ń fún ọ̀sà. alanos the unbeliever they are fighting the course of the. ṣé mọ̀ káwa tá a wà lẹ́yìn tiẹ̀ tá a lóye ọ̀kan ni àwa ló kúrẹ́ kó dúró. And you think Allah should support the believers. ó wá ní ìdí tí òbí dúró lẹ́yìn tí yóò kó jáde nìkan lẹ́ẹ̀ máa borí ogun. Allah says I will not support you only you will be successful every time. Ìdí tí mo fi wá pélé ní kálukú yé lọ́wọ́ mo wá fẹ́ fi hàn yín. The reason I give different success interchangeably. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí a bá lo ogun yín gbogbo ìgbà tó bá jẹ́ yìí mú mi nílẹ̀ ń borí ẹ̀ lè mọ mùnàfíkì láàrin yín. Òdodo. you are fighting in the cause of Allah and you get victory always you will not recognize the difference. Alẹ́ ẹ̀ lè mọ mọ̀ ọjà mọ̀sálà yẹn. you don't recognize the progress among you where I was upset all the time. àmọ́kẹ́wà lè bà ló jẹ́ kí n pín sí méjì ọ̀gbọ̀gba. for Allah to make everything the hypocrite that is the reason Allah cause the success to be very. ẹ wá fẹ́ tọ́lọ̀ sọ. listen. ọ̀rọ̀ lè wà lè yá ẹ̀ lẹ́mọ̀ lẹ́hùn alẹ́dínà káfàrú ìtumẹ́yìn ló bá dé látọwọ́ lọ. ìtú àkọ́kọ́ ọlọ́run ni mo mọ àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo láàrin yín mo mọ̀ wá. àwọn nọ́ọ̀sì ó wá sí commanded believers among you tó jẹ́ pé torí tèmi ọlọ́run ọba ẹyọkan yìí náà ṣe lọ jagun. that they were fighting in the cause of our loss. kanu that is the one meaning ẹ̀wárí ìtúkejì wàlúyà lámàlẹ́ ọ̀lẹ́dínà àmàlù èmi ọlọ́run ọba fẹ́kẹ̀yìn olùgbàgbọ́ òdodo mọ àwọn tó jẹ́ ẹni tèmi láàrin yín. allow the believers to know who are the believers single many believers among you. ẹ̀rọ àwọn tó bá jẹ́lẹ̀ tèmi láàrin yín. those who are single minded believers among you. sábà pé gbogbo ẹ̀mí gbọ́dọ̀ tí ò dá lẹ́nu wọn. when there is call for war they will not talk litness. ọ̀rọ̀ akilẹ̀ ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn. and you see the the talking of the pavement you hear from them. àwọn tẹ̀ máa ti ń gbẹ́ lẹ́nu bí ẹ̀ ṣe sùúrù náà jẹ́ òdà kan náà ẹ̀ máa dá ṣe sùúrù. Allah be patient wọ́n dìbò ìtàn ẹ ti ti bi gbólóhùn rẹ̀ mọ̀ pé àwọn eléyìí mọ̀jàmùsá ni wọ́n. I know these are hypocritical men. Kínní àgbèdè mọ̀jàmùsá. What are we for? Kò ṣe kò ṣe yẹ nu. Azar the hypocrites. Àwọn àjàwé inú ẹ̀sìn. Ọgbọ́gbọ́. Azar. Amọ̀nàfìkì lọ́kùnrin nù the hypocritical men kò ní lọ wájú kò ní yẹ yẹ ní ma bí wà. he will not go to the front he will not go to the back recognize his own spirit. ọ̀rọ̀ mo fẹ́ kẹ́yìn olùgbàgbọ́ òdodo gidi ó mọ ẹni tó jẹ́ ní tèmi láàrin yín. allow us to make evidence for our simple-minded believers. lọ́dọ̀ kí yóò ló mú mi pàṣẹ ogun láàrin ẹ̀yin àtàwọn kèfèrí. that is not. Allah has commanded you to go to the war. ọlọ́run tún sọ lẹ́ẹ̀kejì. ó lè fàyẹ̀tà kí sàmí nǹkan ìṣúra dáa tẹ̀gbírùlá. ọlọ́ni ká ẹ lè rí wọn gbámú láàrin yín ni. alámẹ̀tẹ́ àmọ́ tí yóò ṣùwádà àwọn tó jẹ́ ẹlẹ́rìí tó dúró lórí ìjẹ́ kan ọlọ́run. Those who are martyr witnesses to the oneness of our Lord. Àwọn ọmọdé lórí ìjẹ́kọ̀ Ọlọ́run. The martyr witnesses to the oneness of our Lord. Àwọn ọmọdé olórí ibẹ̀ mi wọ́n gbà tán kó tán. They are ready to die in the cause of our Lord. Ẹ̀mí wọn wá tán lójú ogun lórí ìjẹ́kọ̀ Ọlọ́run bá náà. Our Lord is oh. fighting in the cause of our Lord. The oneness of our Lord is nothing but a reason. Mo fẹ́ kẹ́ ẹ múlò àwọn èèyàn bẹ́ẹ̀ nínú yín pé ẹni tẹ́mi Ọlọ́run yọrù sí ni wọ́n nù. Allah take them at the right of the matter so that you know the end the pleasure of the Lord oríjì ni wọ́n láàrin yín. those are the people they say forgiveness of their Lord among you. ọ̀gbìn ìjẹ́rìí ọlọ́run ẹ̀yọ̀ kan dání tẹ̀lé wọ́n sì tán sórí ẹ̀. and they in the right of matter matter the witnesses of the wonders of Allah and the time the cause. ọlọ́run ni wà láàbù. èmi ọba àfàṣẹ sọ̀rọ̀. lẹ́yìn ibùsọ̀ lèmi náà mi ò nífẹ̀ẹ́ sẹ́yìn alábòsí inú ẹ̀sìn. Allah does not like the workers of iniquities in his religion. Ẹ̀yin tó jẹ́ pé ìdájọ́ Ọlọ́run bá tẹ̀ ń gbọ́ kò tẹ́ ẹ̀yin lọ́rùn. Those who are not satisfied with the judgment of Allah they hear. Òfin Ọlọ́run bá kò bá yín lára mu. They are not satisfied with the commands of Allah. Àmọ́ túláàsì Ọlọ́run ló mú ijó kúrú sí ẹ̀sìn Ọlọ́run. But compulsorily they are there among the believers. Ọlọ́run ni ò nífẹ̀ẹ́ ru yín. Allah does not love Allah does not love you. Àwọn ló pè lálábòsí. They are the wrongdoers. Bàbá dọ́rọ̀ lẹ ní sọ̀rọ̀ o. When they talk, they will not talk. Jàmá dọ́rọ̀ lẹ̀ ní wákàtí méjì kò ní gbé ní wà. And when they talk in two hours, they will not talk. Àbúrò tẹ̀sán yóò ti máa ń gbogbo ẹ̀dá nílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan thinking about what you have been saying. tó bá jáde nínú mọ́sálásí ó ti mọ àwọn tí ó pè é. when he left the mosque he called certain people. tó bá jáde nínú ilé ìjọsìn ó mọ̀ bí wọ́n kóra wọn lọ. when he left the mosque he gathered themselves some places. bàbá wa débẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú mọ́sálásí náà wà á dálẹ̀. they were talking about what happened in the mosque. ọlọ́ni wàláwù la yú ibùsọ̀ alákòsí ọ̀nà nífẹ̀ẹ́ rẹ̀ jọ́sìn ìlà wọn. Allah say you are the worker of iniquity Allah does not love you dá ọ mú kọ́ pé àwọn èèyàn ní ìjọ lẹ́yìn ìgbà tẹ túká nínú ìjọ olúwa. Allah did not love you while he was creating you that is the reason you gather people ẹni tí bá ṣe bẹ́ẹ̀ lórí kó ṣọ́ra rẹ̀. when you are doing it you should be aware. ẹni tí bá ṣe bẹ́ẹ̀ náà ẹ̀yin àgbàgbà ẹ̀sẹ̀ ṣọ́ra yín. you elders you should be warned. ní ẹ̀yà ọmọ kéékèèké ẹ̀sẹ̀ tí bá ṣe bẹ́ẹ̀ kó ṣọ́ra rẹ̀. you the young one you should be warned. tá a bá gbé wọn lẹ́nu òde olúwa wọn náà dìde ọsọ tinú rẹ̀ ká mà. when we are talking in congregation you pass the call ẹ gbọ́dọ̀ tí bàbá sọ lẹ́ẹ̀kan kí lọ jírí sí i. wọ́n ní bá wọ́n bàbá sá. wọ́n ti sá bàbá sọ̀rọ̀ ìwé òsèdìdé kọ́ sọ̀rọ̀. What is your opinion? Why didn't you talk when Baba was talking? dàtẹ́lẹ̀ mi sọ̀rọ̀ ìwé òsèdìdé kọ́ ọ́fíìsì. When another person talk, why didn't you give your own? bàbá tún kánú ìdèrò àtàwọn bá pè yàn kan èèyàn méjì alábòsí ni ọ. And when we go away and gather people talking to them, you are the wrongdoer. Ìyà àbòsí rẹ̀ ń balẹ̀ níwájú ọba tó ní ọ. You shall surely meet your punishment before your Lord one day. Tọ́lá ọbẹ̀ wá àwọn èèyàn síbi tí ò lẹ́tọ̀ọ́ lò. You want to lead people astray. Lọ́tí màá kọ́ ọlọ́rọ̀ kan lè sọ ọ́ ṣe dìde lóòjọ́ Olúwa. When you know you have the word to say, why didn't you stand and say it? Alibinu rẹ̀ dá bí èrò dá sọ̀rọ̀ ẹnu rẹ̀ ká gbọ́ ni Yorùbá wí. If your mind is good, tell your own tí wọn bá sọ tí o bá da ọ ní when you give your own opinion who say this is wrong. I'm not going to say sọ fún ọ tó lálábòsí la fi ọ dá. but you cannot talk because you are made wrong do it. aṣọ àbòsí lọ wọ̀ sọ́rùn o. You wear the garment of hypocrisy. ọ̀rọ̀ nígbà tẹ̀sẹ̀ lẹ́ta kò sí ni. I say you dey. The shoe you wear is injustice. Láwọn ní orí rẹ̀ ṣàbòsí náà jẹ́ wọn náà. You talk and you talk kind of injustice. Àlẹ́ ìjábò rẹ̀ tó wọ̀ iná lọ bí wọ̀ bí àbòsí. I say your hijab is the hijab of hypocrisy. Quran. Ọlọ́wọ́ lọ. Aya one forty one forty one. Ìdáwọ̀ àrùbá òun náà wà ní àti. Ṣé àbúrò àdìgbò láti dáhùn bá a lọ? ọlọ́ni wàlíyùmá ìṣọ̀láhù alẹ́dínà àmẹ́nu wàlíyàmọ́ akọ̀lẹ̀ káfíìnà tẹ̀gbírúlá ọlọ́ni tó jẹ́ kí n pàṣẹ ogun láàrin kìfìrí àti mọ́mìnì. The reason Allah commanded a war between believers and disbelievers. Ohun tó fà á tí mo ṣe pàṣẹ ogun láàrin wọn. The reason Allah said you should fight one another. Kí àwọn tó gbà pé ẹyọ̀kan nìmi Ọlọ́run for the believers to believe in the oneness of their Lord. Àtàwọn tí wọn bẹ́ẹ̀ ọ̀kan ni mí. And those who do not believe in the oneness of Allah Islamic monotheism. Ọlọ́run tó mú mi pàṣẹ ewu láàrin wọn. The reason Allah caused a fight between both of them. Wàlẹ̀ Yorùbá Ìṣọ̀láhù kémi ọlọ́wọ́ bá wọlé fọ̀ wọ́n má ni. that Allah may purify. alẹ́lí na amànà àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo láàrin yín. that Allah may purify say commanded believers among you. torí wa bí wàá lẹ́sìn bá délẹ̀ ẹ̀ tó fẹ́ sin lọ́mọ ẹ̀ tí ò lẹ́sìn sí ma. when there is a fight you will recognize the one who worship Allah and those who do not worship Allah. ó wá sọ wàhálà kan ṣẹlẹ̀ sẹ́sìn ẹ̀ẹ́mí kò ní yọjú. when there is trouble it will not come tó bá dìgbà tó bá rọlẹ̀ yóò wá yọjú wa. When the matter is settled, we will see him. Gbàná ni ó wà á rí àlàyé ṣe. I will explain it, give you some excuses. Àmọ́ bàtí ń gbóná fẹlifẹli, ẹ pé fóònù rẹ̀ yóò ti lu pa. When it is hot, you call him, he will not give any response. Ọlọ́run kí n lè fọ̀ yín mọ́ ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo tó wà láàrin wọn. Allah wants to prove and purify you believers. Ni mo ṣe pèpè egun. That is the reason Allah called for war. Tẹ́mi ti yí òfin pọ̀ àti jagun fún mi ọlọ́run. Your mind do not reject to find in the cause of your Lord. Tẹ́mi ti yí òfin máa sọ̀rọ̀ sá táwọn ẹlòmíì létí pé ẹ má dàá lo ogun yìí lọ́wọ́ ṣùgbọ́n. and you are not whispering to the hearing of people do not go to war. ọ̀rẹ́ bàbá ti ń dí àwọn èèyàn lọ́wọ́ pé ogun sátidé yìí fẹ́ pọ̀ ju alábòsí ni ọ́. when you say you dey go to farm on saturday i say you are wrong doer. bàbá lọ sátidé àmà tó lọ sunday tó ń bá jẹ́ pé kàmpé yẹn lọ ṣe é dí àwọn èèyàn ọlọ́run ní kẹ́sì lọ́wọ́ rẹ̀. making some campaign why we go on saturday why we go on sunday as allah will not accept your religion. wọ́n bá gún ẹ̀sìn sẹ́yìn nù. you are trying proud ọba lu ebi ẹsẹ̀ ọlọ́wọ́ bá gbolẹ̀. I want to turn upside down religion of our people. Yóò wá bẹ̀bí ẹ̀sìn bolẹ̀ olùjẹ́ ní wàá dà bolẹ̀. I say you cannot turn upside down religion of Allah you turn yourself upside down. Ọmọ bẹ́ẹ̀ náà ìjọ olúwa àmọ́ ònírọ́ náà ọba rẹ̀ sí. You be among the congregation that you no be able to serve Allah sincerely. Torí owó tó a máa ṣe kò ní bá tọ́lọ́ ọba rẹ̀ mu. I say what you been doing dey contrary to the content of the Holy Quran. Wọ́n ló máa wí láwà ni yòókù tẹ́ntẹ́n bẹ̀. ọ̀ sì lẹ́lẹ́ àlẹ́. the apple men under each other. ó máa fowó lẹ̀ ní òòjọ́. and you spending money. àmọ́ owó tó ń fi lẹ̀ èrò rẹ̀ ò ní dá sí. I say you are contrary opinion to the money you are spending. ọba wa déwájú ọba tó ní ọ òfò ọba mi iṣẹ́ rẹ. when you get to the to the to the law, you meet your record empty. ọlọ́run ẹ̀wà lèèyàn máa ń sọ láàrú alẹ́dínà àmàna kémi ọlọ́run bá ó lè fọ àwọn olùgbàgbọ́ òdodo tá ń bẹ láàrin yín kí n lè fọ wọn mọ́. That Allah may test and prove are purify The believers. Surely to my former king gbèsè lọ́wọ́ wọn nù. What is the purification that Allah may accept their religion? Ẹni mo bá ti gbèsè lọ́wọ́ rẹ̀, ó dẹni ìka ẹgbẹ́ rẹ̀. Once Allah accepted accepted your religion, I say you are blessed forever. Ẹ̀rí bíbẹ̀ tí mo pe ẹ̀yin náà pé kẹ́ ẹ jagun pẹ̀lú àwọn kìfìrí. When Allah call you to fight in the cause of Allah, fighting in the believers. Ó ní jẹ́mi náà bẹ́ẹ̀ fi ṣe, ìdíbi ọlọ́run bẹ́ẹ̀ fi ṣe. Allah knows the reason bí mo ṣe fẹ́ fi fọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo mọ́. As Allah wants to use the word to purify you, believe it. Ṣé kí n lè yín lọ́wọ́ yín kẹ́ ẹ má jìyà ṣe wà ní mi? So that Allah may accept your religion and not be punished you be in the midst of Allah. Mo wá lé àwọn àdùnmí náà lẹ́mìí kan náà wá pàdé yé láti bá yín jagun torí òòṣà. Allah embolden the heart of disbelievers to fight the cause of their idol. Yàyàmọ́ àgùnlé gáàfì rí ilẹ̀ kébì ọlọ́run bá lè pa wọ́n kí n lè sàwọn náà lẹ́nu ìparun olójẹ́kí ń ṣe bẹ́ẹ̀ that Allah may destroy the unbelievers. Wọ̀yàmọ́bù lè káfíìrìnà kí n lè pa àwọn kìbìrì aláìgbàgbọ́ kí n lè pa wọn. Allah wants to deprive the unbelievers of the blessing Allah wants to destroy them. Ìmùsùn fún àwọn náà nígboyà kápàdé yín láti wá jà lórí That is the reason Allah gives them the emboldened heart to fight in the cause of idols. Sọ, àyà one forty two. Inshallah ọlọ́ni am asibitu antabi kululi jannata walamaya alamilahu ladina jahadu minkum wàlálàmà sọ́bìrìnà tẹ̀bírùlà ẹ máa gbọ́ lísì àwọn àbá àti abẹ́ sí lọ́n. The man is who want to worship Allah. Ayẹlẹ́ àti ẹ̀fẹ́ sí lọ. Women under hijab who want to worship Allah. Ẹgbẹ́ ọ̀dọ́nà wa sọ fún wa nípa ìsìn rẹ̀ tá a fẹ́ sìn. Listen to what Allah say concerning his religion. Ẹ̀rí pé lórí ọrọ̀ ajé tayé. And concerning the worldly merchandise. Bí aburú kan bá ṣẹlẹ̀ sí i lọ́nà òwú rẹ̀. And when evil touches you. Báwo èèyàn bá wá gbọ́ tó bá wá ń kí ọ people know and they come people know and they come to mourn. Eh, ẹ mà fi ń dáhùn àwọn ìrìn bẹ́ẹ̀ mà fún ọrọ̀ ajé yìí. and they saw and you should be sorry. tọ ọlọ́mọ bá dá o ọlọ́mọ bá dá padà. may Allah return your friendship ó túmọ̀ sí pé kì í ṣe gbẹlẹmú gbẹlẹmú rí bàbá ń tẹ̀rí lórí ilẹ̀ ayé. I saw it is not easy to gain only material only material. àyè bàbá ń tẹ̀ ń fi jẹ tẹ̀ ń fi mu tẹ̀ ń fi sọmọlúwàbí gbẹlẹmú gbẹlẹmú rí. It is not easy to get money to fulfil your financial obligations. ikọ́ jíjáde lago mẹ́ta òru gbígbó sùn bá wà. Early in the morning you go out bí ikọ́ wọlé lágbo kan òru bí gòsìlò bá wà. you come home one o'clock ìgbà míì wá wà tó jáde lágbo mẹ́ta ọ̀wẹ́lé lágbo kan ọ̀rí mú nǹkan kan wọlé. I go three o'clock and return one o'clock. If you not bring anything home. Sọ ma pé mi rẹ̀ ò pin lórí ẹ̀ èmi rẹ̀ ò sì kọ́. You do not go tired. Ó sì wá jẹ́ pé bẹ́ẹ̀ máa ń ṣẹ̀sìn lọ bẹ́ẹ̀ bá aládàáwò ẹ̀mí yóò sì pa mi lórí ẹ̀. Why? When you are worshiping Allah and you see the trial, you go best prayer. Gbàlá sí wàásù ọ and you are tired of religion. Gbà náà tí wàá dédìí ẹ̀sìn yóò wá sí ìmọ̀ fún ọgbà náà. Ah, it is not easy for you to attend. Ọlọ́run yẹn bá wá bẹ́ẹ̀ sí lọ́nà oyin ẹgbọ́n tí mo fẹ́ wí. Allah says if you want to worship Allah you should listen. Ẹni bá lóun fẹ́ là nínú oyin ẹgbọ́n tí mo fẹ́ sọ. If you want to be successful listen to the advice from Allah. Ọlọ́run á ní àsìbìtù àǹtàdé húdù lè já nìta lọ́kàn. Allah said did you imagine? Abẹ́yẹ̀wò ẹ̀rù nù ẹ̀mí yín. Do you think? Ṣé ẹ wọ àlìjáná mi pẹ̀lú rọrùn? That you should enter paradise with ease? Àbí ṣẹlẹ̀mukẹlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wà àlìjáná. I said, did you think that you enter paradise with ease? Ṣé máa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ arákùnrin mi? Do not think like this, you my man. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ, rò máa rò bẹ́ẹ̀ arábìnrin mi. Do not think like this, the woman. Àlìjáná ṣe ń tọ́ ọwọ́ pẹ̀lú rọrùn. You know what you're seeing before you can build a house. Nàìjíríà yẹn tó di méjì ọmọ tó dùn rẹ ní lọ́nà òwò. You know what you've seen before you build two houses. Ṣé bí sẹ́yìn náà náà ni ìjọ ráyè sí lọ́wọ́? And your business does not allow you to worship Allah. Àwọn ọmọ kẹ́nu lọ fi ìjọsìn ilẹ̀ lọ gbọ́dọ̀ lọ́nà òwò lọ. Is it easy to neglect religion and you follow your way of merchandise? Ọlọ́run a máa jẹ́ sínú èrò yẹn yẹn wọ̀nyí. Do not imagine these few people. Ẹlẹ́ bí bí o bá ṣe jókòó fún ọmọ àlọ́ bí ẹ ti wá o. You women under a job if you cannot sit here go to the place where you came from. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o bàbá. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin. the persevere with patience. This is not your place. Ẹlẹ́ àtúntò kan wá gbẹ̀sìn. Bí ọba ti lè ní ìfaradà lórí ẹ̀sìn tó wá gbà àyè lọ wà yìí. You may under a job, you embrace religion, you are not patient. I said this is not your place. Díẹ̀ rẹ̀ gẹ́gẹ́ gbọ́n máa lọ bí ọbẹ̀ fẹ́. Pack your belongings, go, go to place you, you like. Àyíká ìjọkọ̀wọ̀ ni ìlẹ́rọ̀ ọba rẹ̀ náà ni. Wherever you are, you are on the earth created by Allah. Bọ́lá wa rí sí mbẹ̀ ìwọ lọ ní. If you worship Allah there, it is your rí sí mbẹ̀ ìwọ náà lọ ní. If you cannot worship Allah there, it is bẹ̀ ọ̀nà tó wá lè gbà ìrí ayé kó dọ̀ ọwọ́ sàlàyé ara rẹ̀ gbà. And you go there, just in the way you are going to gather the worldly possessions. am asibitu anjade olóle jannata abẹ́yẹ èèyàn wọ̀nyí rèé pẹ́ wọ̀ bàrẹ̀ jẹ́nà ilé ìkẹ́ mi ẹ wọ pẹ̀lú ọ̀rọ̀. Allah said did you imagine you should enter paradise with ease. ọlọ́ọ̀ni rárá ẹ e má rú bẹ́ẹ̀. Allah says no do not think like this. ọlọ́ọ̀ni rárá ẹ má fẹ̀mí síbẹ̀. Allah says no do not think like this. ẹ wá gbọ́n tọ́lọ̀ sọ shi ala sallama ya lamillahu ladina jahadu minkum ó dìgbà tí mi ọlọ́run bá jẹ́ kẹ́yìn olùgbàgbọ́ òdodo mọ ẹni tí ń jagun fẹ́sìn mi ọlọ́run nínú yín. When as yet Allah has not made everything those are fighting strenuously in his cause among you. Ṣé títú yẹn bá dé ọlọ́run ti mọ̀ ọ́ rẹ̀ dì. Allah has already known ó wá ní kẹ́yìn olùgbàgbọ́ òdodo lè mọ̀ ẹni tí ń jẹ abúsẹ́sì ìtìbí ọlọ́run nínú yín. Allah has not made evident those who are fighting strenuously in his cause among you. Ọ̀yà ilẹ̀ sọ bìrì náà kẹ́yìn olùgbàgbọ́ òdodo lè mọ̀ ẹni tó ní faradà lórí ẹ̀sìn tó lòun wá gbà. That that you may know those who are persevering with patience among you. ọlọ́ni ká yẹ olùgbàgbọ́ òdodo lóbìnrin ká lè mọ̀ ẹni tó ní faradà lórí ẹ̀sìn mi tó lò wá gbà. for you women believers should know those who pass away with patience among those who embrace Islam. tó bá jẹ́ lóòótọ́ ọlọ́run bọ̀dọ̀ fẹ́ ṣètò ọ̀fi débí. if truly you want to worship Allah that is the reason you come here. àdéhùn máa tán bá rí bí ọ̀dẹ̀ tó ẹ lọ́rùn ọ̀dẹ̀ bọ̀ lára mu. be satisfied with whatever you gain here. ọlọ́ọ̀bà rẹ̀ tó wá sí lọ́wọ́ àbójútó rẹ̀ máa ṣe é lọ. and you be worshiping Allah you come to serve. tó bá wà kọ orí ayé fún ọ ibi náà ni ó ti lé ẹ bá. if you are protesting for your worldly possession you surely gain it. tó bá kọ ipò fún ọ ibi náà ni ó ti lé ẹ bá. if you are protesting for you the position you surely have it. àmọ́ ẹ̀jí ìgbésà ìdè ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀lọ́wọ́ sí ọba dàbí ẹ̀ wá. and you just come you are complaining I say you do not want to worship Allah go back to the place where you dey from. ìgbésà ìdè wá ní ọgbà lọ. Go to the place where you came from. Ẹnìkan ò gbé ẹnìkan ránṣẹ́ sí ọ. No one invited you here. Wọ́n lọ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ ṣe wá. You come here to serve our Lord. Àdàkóró kalẹ̀ ń bí tá a máa pé fún yín tẹ́ ẹ bá We do not get that money to share you when you come. Àdìsí ọmọ rẹ̀ bí ọmọ lọ ní bàbá rẹ̀ tó ti wá. We do not tie you down. You can go back to your father's house. Àyọ̀mọ́ padà sọ́dọ̀ family rẹ̀ tó ti kú o. Go back to your family house kurani mashallah ni ẹ máa rò pé ẹ wọ bàálì jẹ́nà ń bẹ dẹ́mu kẹ́. Allah says do not imagine that we enter paradise with ease. ó ní gbàtẹ́mi ọlọ́run bá fẹ́ kẹ́yìn olùgbàgbọ́ òdodo mọ àwọn tó ń jagun fẹ́sìn mi ọlọ́run bá nínú mi. Unless Allah has made everything those who are fighting strenuously in his cause among you. Tí mo jẹ́ kẹ́yìn olùgbàgbọ́ òdodo mọ àwọn tó ní farada lórí ẹ̀sìn mi tá láwọn ń Allah will make everything to persevere with patience while worshiping our Lord among you. Bí wọ́n ti wọnú ẹ̀sìn tọ́lọ́. Once you embrace Islam. Gbígbóná gidi yé bá ń bẹ̀. I say you will feel the hot. Èyí tó tutù bí omi àmì yé bá ń bẹ̀. I say you will feel the cold. Yíjẹ̀ ní gbóná gidi tí ò ní tutù jù yé bá lórí ẹ̀sìn lọ. I say you will feel the warm láti kí ní àtìkẹ́ gbogbo ẹ̀ lọ́dún bọ́ lára mu. the faith the second the third will be satisfied. ìyọ̀lọ́wọ́ máa rò gbọ́ ah, eléyìí fẹ́ ṣe mí lóòótọ́. Allah says this one want to serve me sincerely. àwọn ọ̀dọ́ta ìdí ọ̀rùn jọ. and you, just come and you complaining. ọ̀dọ́ta ìdí ọ̀bẹ ní ọ̀sùn. and you are making some excuses. ọ̀dọ́ta ìdí ọ̀dára ni ya. I say you complain that you are not there. ọ̀nà máa ń ṣe ìgbìjọ tí wàhálà ni ọgbà padà lọ. you do not want to say Allah go back to your place where you came from. Tẹ̀bírúlẹ̀. Allahu akbar tẹ̀bírọ̀. Sọ àyà àti dé àyà one forty three. Inshallah. Àmọ́ àlèlámbà ni àti kà á àsìkò wa ti tó Inshallah. Ọlọ́run bá dúpẹ́ fún ọ púpọ̀. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run bá wa tó nẹ àyè ológo. Alhamdulillahi rabbil alamin. Ìwọ́n bá láyé ọ̀rọ̀ rẹ ní sísọ ìrẹ́lẹ́yẹ lábúwa aráyé àlàyé ọ̀rọ̀ rẹ gbé kalẹ̀ sósì ìlú ayé ọlọ́pàá dúpọ́ fún púpọ̀. Láti ṣe ní kó lè láì ṣe yá. Amẹ̀lúbìlá láti ṣe ní kó lè láì ṣe yá. Amẹ̀lúbìlá láti ṣe ní kó lè láì ṣe yá. Sallallahu alayhi wa sallam. Alhamdulillah. الله اكبر صوفوا أكبر ان شاء الله الله اكبر الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله يا الصلاه يا الخلائق وقامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا لا إله إلا الله وحده لا شريك الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم waɗanda zai na hanyar mutane